má jẹ́ rí mọ́ níbi àríndé la má rí mọ́ níbi àríndé la má rí mọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé àní mẹ́wàá ṣẹlẹ̀ láyé iye òkùnkùn ṣú oṣù báyé òkùnkùn ṣú o òṣùbà yé ayé òkùnkùn àmì gbé òkùnkùn ṣú òṣùbà yé kẹ òkùnkùn ṣú òṣùbà yé. ẹ dìde ẹ pẹ̀lẹ́ ma ẹ táyà yín. èló ni nǹkan ti ṣe tán. ẹ àti ṣe tán ṣe mọ̀ pé lánàá misplace táyà yẹn àmọ́bi tó wà tí a fi ń wa tí mo fi ní kẹ́ padà wá. ó ṣe kí ni. ẹ ṣe rí mo ní ẹ padà wá ó yẹ ká ti rí lálẹ́ àná but unfortunately ní àná yẹn. ẹ ti lọ gbé ta. ẹ ẹ ọ ti jẹ́ ká mọ̀ pé ọwọ́ ẹnìkan tó wà pípa máa róní tọ̀hún lé mi mo kàn fẹ́ kẹ́ fún adalẹ́ tó bá fi máa dalẹ́ àárí ẹ padà wá. I know the type of organization you be thief ó ti lọ ta. èmi ṣe táyà ní ẹsẹ̀ èmi ò ń jalè. ó jalè. mùsùlùmí gidi lèmi àṣàlátù mọ́tò. ẹ gbọ́dọ̀ dákẹ́ ẹ mi táyà mi mùsùlùmí wo ni àwọn boko haram. gbọ́dọ̀ dákẹ́ ṣé mo bá sọ̀rọ̀ ní olórí burúkú oṣù. ẹ wo ẹ mọ tá à sọ. ẹ kí ni. ẹ jẹ fún mi bíi wákàtí mẹ́ta. ẹ ti bàbá ó bàbá máa ṣe ẹlẹ́ṣẹ̀ o máa kọ́lọ́pàá fún ẹ ní sábà o máa kọ́lọ́pàá fún ẹ o mo gbé mo ẹ̀wọ̀ lánàá mo gbé táyà fún ẹ ní ṣe táyà mi ó wá lọ ó lọ sá wá sọ fún mi ó fẹ́ lọ wá táyà ṣó ní ẹ̀sẹ̀ ní àgbàyà ni ó ti lọ mu táyà mi tàbí má wọrí tí bá pe ọlọ́pàá ọlọ́pàá bá dìrì tiẹ̀ tán wà á gbé táyà mi wà gbé fún mi kò sí problem bàbá kò sí problem má wọrí tí bá pe ọlọ́pàá tán. hello Peter Yinka yes this is me Tina Kelly Yaibo ẹ káàsán ẹ jọ bàbá kan tí mo fún wọn táyà lálẹ́ àná ó ti lọ táyà mi nísìnyí gbogbo ẹ fi pé táyà fún mi ẹ ok ẹ ẹ wá bá mi nísìnyí nísìnyí ẹ wá bá mi ẹ ok ẹ ti ń bọ̀ ẹ wá bá mi ẹ lọ ẹ ẹ nọ́mbà three Fellow street that organizer wey dey left there na that place ẹ jọ ìwà nísinsìnyí ẹ jọ ẹ bàbá ẹ ẹ ẹ bẹ pé ọlọ́pàá fún mi. thank you Hello, Daddy. Hello, Akin. Kí ló ṣẹlẹ̀? Màgbà mi, àmà nírògùn alákòóbá. Arábìnrin kan ló gbé táyà wá lọ́sàn-án àná. Ó ní ká bóun tún ṣe, bóun padà bọ̀. A dẹ̀ tún ṣe nígbà tó fi máa padà dé. Àmọ́ bí ká mi space táyà yẹn. Mi ò gbọ́. Táyà táyà onítáyà fún kí ni ẹ? Mo dẹ̀ ní kó padà wálé nìyí kó máa rí táyà ẹ̀ nígbà tó máa dé ń sìn ó tiẹ̀ fún wa wákàtí díẹ̀ ká tó fi wá ó bá mà ó mà ti pọ̀ ọlọ́pàá fún mi. ta ni mo ń gbóhùn ẹlẹgbẹ̀ẹ́ yẹn ṣé n tó ń táyà nìyẹn ẹ gbé fún wọn. ẹ gbé fóònù fún o ṣe. ká ló bá bá mi sọ̀rọ̀ àgbàyà oṣù lè ẹ ló ta ló sọ̀rọ̀. ẹ ẹ ló madam ẹ ló madam madam ẹ farabalẹ̀ díẹ̀ ẹ fara ẹ má bínú ẹ jọ èmi lọmọ wọn kí ló ṣẹlẹ̀ gangan àdádì ẹja lè ní o mo gbé táyà wá lásán ọ̀sán àná mo lọ wá ṣe táyà mi nísìnyí mo wá fẹ́ gbé táyà mi ò rí táyà gbé fún mi mọ́tò ìlọ́ta. ẹ gbé táyà fún wọn wọ́n wá ní pé ó dàbí pé ó sọnù àbọ̀ ń jí lọ àbí nǹkan kan lójú tẹ̀yìn bọ́rọ̀ yẹn ṣe rí báwo ló yẹ rí lójú yín. mọ́tò ìlọ́ta. òwò jọ bẹ́ẹ̀ ni pé dádì jí ni wọ́n jí ìta fúnra wọn nìyẹn kí ló máa ṣe fún irú èèyàn bẹ́ẹ̀. Ah. ẹ mú wọn lọ sí tẹ̀sán. ọ̀gá. Okay ẹ mú wọn lọ sí station. ẹ kí gbé wọn mo fẹ́ dín ìtàn báyẹn ni o. ẹ má wọrí dáàdì mi ni ẹ mú wọn lọ sí station ẹ mú wọn lọ síbẹ̀ ṣó ti yé wọn careless nìyẹn tó bá dẹ̀ ti careless kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ sí ẹ gbé wọn lọ sí station. ẹ kí ló kí gbé wọn lọ kí lọ dín ìtì wọn ẹ ṣé ẹ ti mọ ẹ ti mọ òrùba báyìí bàbá ò lè ní àgbàlagbà òṣì olórí burúkú. tí bá lè ráyè máa wá tí màá lè ráyè ó parí nìyẹn ẹ̀yin ẹ ṣe nǹkan tó bá yẹ ṣe. ọ̀gá dẹ́tì yín ẹ wo ẹ ṣe nǹkan tó bá yẹ kẹ́ ṣe tí n bá lè wá sí station máa wá tí mi ò bá lè wá ẹ filẹ̀ bẹ́ẹ̀ olè wọ́n máa ń pa olè ni ẹ fi wọ́n lẹ̀ síbẹ̀. bẹ́ẹ̀ni sọ problem ẹ náà tora jọ ń jáde sí ló fún ẹ láǹfààní láti máa dá sí nǹkan tí mò ń sọ mo pè é sọ̀rọ̀ ni. ẹ má bèrè sọ yìí. Baba, ẹ ti mọ ìwà ẹ dáadáa ó ní ti gbé ẹ lọ ọjọ́ àtàlẹ́ wọn lọ ọlọ́pàá káàbọ̀ sà máa ìwé máa ìwé. bàbá ẹ gbọ́ ẹ̀yin lẹ lọ ń jí táyà tí wọ́n gbé fún yín. kí mo fẹ́ fi táyà gidi ṣe bí òjì táyà ó sọnù ni adẹ tí ń wàá máa rí. táyà sọnù ẹ máa máa ṣàlàyé lágọ̀ọ́ wa. Shut up! Oh, yìí ní táyà. Bàbá mi ní kú. Ibi àárín ní ilé ọmọ. Ibi àárín dé lámàrí mọ́. Oríṣiríṣi ìrírí ló ń bẹ, àní ló ń bẹ, ìrírí ìrírí ma jẹrè mọ. Níbi àárín dé, ká má rí mọ́. Níbi àárín dé máa rí mọ́ mẹ́wàá ṣẹlẹ̀ láyé àní mẹ́wàá ṣẹlẹ̀ láyé eh, eh, eh, iye òkùnkùn ṣú oṣù báyé òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn ẹ dúró lọ kí ló ṣe yìí ná ẹ rí i pé mo wà ń bí ní dádì nǹkan. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n mi mọ̀nà òye lẹ́nu o àní dádì nǹkan dádì dà. adàfú ibà ṣe ń bìdì nìyẹn o ẹ̀yìn àgbẹ̀ bá lẹ́nu ẹ̀kú. ṣàyẹ̀dẹ̀ ni ọ̀gá bá bá kàrà kírun kàrà kíjì mọ̀. ṣé rí èmi fámifámi kẹ́ ẹ̀ jókòó níbí kẹ́ ẹ̀ fẹ́ tà níbí ìyá ìbò kẹ́ ẹ̀ gbé mọ́tò funfun dé nígbà tí ayé kẹ ìgbé tí mọ́tò fúnfún dé kábẹ́ pé ògbóni mi kàn mí fáfámi kẹ̀tẹ́ bá ọ̀dà pàrà pé à ìyá ibo màá gbowó lọ́wọ́ yín mílíọ̀nù pé kí bàbá wa kára pé ọ̀gá pé kọ̀ọ̀gá jàrún jímọ̀ kọ́ má bàyá ibo tó má wá bí ọmọ ń bu wa lówó àfi bí wọ́n ṣe ní táyà ọ̀ṣẹ̀ táyà bó ṣe pé tẹ̀sán nìyẹn o wọ́n ti bọ̀ ọ̀gá lọ. tẹ̀sán nígbà tó máa dé tẹ̀sán níbí àwọn bí àwọn tẹ̀lé wọn wọ́n ti gbá ṣé orí ẹ̀ pé sa ṣé tí orí kékeré ò bá pé ṣé ìwọ tó gùn ṣé orí ẹ̀ ò pé ni àníbo ni dádì wà èwo ni sẹ́sọ̀ sọ́gbà sí ọlọ́pàá ni dádì nǹkan. ó ti lọ gbé ọ̀gá ó ti lọ gbé wọn sínú ṣáàgó. wọ́n ṣe kí ni. ó ti lọ gbé ọ̀gá sínú ṣáàgó. kí ló ṣẹlẹ̀. ó ní táyà tó fọnù. táyà yẹn tọ́lá kò ní ṣí báyìí ni kò ju sáà sẹ́ńtítìrì lọ ta ló gbé dádì kí ló ń jẹ ta ló gbọ́ sọ̀rọ̀ sórí eléyìí ò bá pé ta ló gbé dádì lọ. ìyá ìròdé bàbá ẹni jí táyà ẹni jí táyà bàbá ẹni jí táyà àwọn bàbá ni ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wọn jẹ pupa. lẹ́yìn kí ló ń tó ṣe bí àwọn onítẹ̀tà tó ń ṣe stage káàkiri mo wí ẹ̀ dì ẹ má bínú jàre àwọn tẹ̀sán lọ́wọ́ adé wá gbé ọ̀gá lọ torí táyà táyà ojú sáyé twenty three lọ lọ́wọ́ gbé ọ̀gá. gbọ́dọ̀ gbé wọn lọ sí. ṣé alápẹ̀rẹ̀ náà àbọ̀ ń ṣe ló gbé wọn lọ. alákẹ̀rẹ̀ máńgò náà pé bẹ́ẹ̀. alákẹ̀rẹ̀ báàsì máńgò. alákẹ̀rẹ̀ la gbé ọ̀gá. wà láì wo lórí búlẹ̀ yín méjèèjì so wọn kò kówó èrè síbi náà lẹ́nu ọmọ ọṣẹ́ so wọ́n ń gbé ọ̀gá yín lọ ẹ̀ mọ́bi tó gbé wọn lọ. police station wo ló súnmọ́ bíi ẹ ká lọ sálápẹ̀rẹ̀ náà Ah, mò ń padà bọ̀ àjọ tó ń bá lọ padà bọ̀ ní ṣèjọ tó. alágbèrè ni alágbèrè. tí ó bá máa dájọ́ jímọ̀ tí wọ́n bá jí ẹjọ́ jáde nínú ìyá yé. bọ́lá mi ní ayé o. Ah, èló lè lè yọ rẹ. èlé thirty thousand. ṣọ́ọ̀kù ni. ó pọ̀ lórí kọ̀ńténà ó wà nù kọ̀ńténà ẹ̀gbọ́n mi ń kó bọ̀ láti Japan. Ah. Hiroshima. ọ̀rẹ́ ṣé eléyìí àtàwọn tó kù ní thirty thousand báyìí. lọ eléyìí nìkan thirty thousand naira. eléyìí nìkan. thirty thousand naira. ok. kò dí kò dẹ kò ṣẹ́kù. ó ti yé mi ọ̀rẹ́. kò dí kò ṣẹ́kù. clement ọ̀fọ́gá three thousand eléyìí. Ah. kí ló wá ṣe. ó yẹ tèmi lè sọ lèmi sọ fún ẹ yẹ o. Ah, ó mọ̀ kọ́ tó wá pù ó máa bá mi fi one thousand sí. ọ̀rẹ́ tí ìwọ bá gbà bá mi kówó mi.

ta ni ó tàn mọ́lẹ̀ sókùnkùn yìí ta ni ó tàn mọ́lẹ̀ sókùnkùn yìí oṣù. ẹlú àìpé wàbí mo fẹ́ bá yín sọ̀rọ̀ lóòótọ́ àmọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn ẹ fi fóònù sí spíkà tó dádì àlè máa gbọ́. dádì ẹ pẹ̀lẹ́ ẹ ọ̀rọ̀ ẹ wo ipo ẹ máa fún dádì mi ní oúnjẹ ẹ má jẹ́ kó ju oúnjẹ three three hundred naira lọ lójúmọ́ tínú mi bá rọ̀ kó tó di pé ọ̀sẹ̀ yìí jálẹ̀ màá wá síbẹ̀ màá wá yanjú ọ̀rọ̀ táyà tuntun yẹ tó bá kọjá three hundred naira ẹ̀yin fúnra ara yín lè máa fowó ara yín kiri. yes i am i am serious tó bá ju three hundred naira lọ ẹ̀yin lè máa sanwó ẹ̀ gbogbo ẹni tó ní táyà táyà madam tí wọ́n sọ wípé wọ́n wọ́n wọ́n jí gbé ni o àbí wọ́n mọ́ bá ṣe gbé ni o máa wá yanjú ẹ̀. sọ nǹkan tó ń gé ẹ nínú tó fi lọ sí police station láti lọ bẹ́ẹ̀ dáàdì mi ṣé bí bàbá tèmi ni èmi ni mo dẹ̀ fi síbẹ̀ kí ló rí tó fi lọ bẹ́ẹ̀ lọ́kọ̀ ní police station ó tán ojú mò ń bẹ́ẹ̀ nìyẹn. ọwọ́ olùsọ lẹ́nu tí o dùn máa bọ̀ ọ́ sọ fí kọ́ òjò wọn síbẹ̀ kọ́kọ́ tí wọn mẹ́wọ̀n. ṣé bàbá ṣé bàbá lákú lákúlákú bàbá ẹ̀ ni. yes. ṣé bàbá tèmi. bẹ́ẹ̀ ni. mo ní relationship pẹ̀lú wọn relationship tó ní pẹ̀lú ó yàtọ̀ sí ti tèmi bó ṣe jẹ́ bàbá tẹ bó ṣe jẹ́ bàbá ọkọ tèmi ṣèlú náà ní right lórí wọn ọmọ mi sọ ọtí òjò. èmi ò ní relationship kankan pẹ̀lú wọn bàbá mi ni tó bí mi lọ́mọ gangan gangan so ti yẹn sì èmi fẹ́ máa gbọ́ èmi fẹ́ wọn wọnú ilé yìí ni ìgbà tí mo fẹ́ wọlé tán olóbìnrin kò ní bàbá kan bì kan ó ṣe lọ bẹ́ẹ̀ ni dádì ẹ̀ tó ti kú sínú kòtò bẹ́ẹ̀ ni lẹ́nu sọ̀rọ̀ ègidì gan o sọ̀rọ̀ hmm. ègidì tó bá yá sọ́sọ́ àwọn tó ga ló máa ń lọ́pọlọ lórí ṣé mo pọ̀ lọ́pọlọ lórí sọ̀rọ̀ ègidì gan o tó bá yá sọ́sọ́ àwọn tó kúrú àwọn yẹn ni wọn kì í ṣe nílò wọlé olóòlọ́pọlọ lórí sí o sọ̀rọ̀ ẹ̀ o how can you talk like that. o ò ní ṣe o ò lábọ̀ èmi ni mò ń bọ́ ẹ inú ilé yìí ló ń gbé gbogbo nǹkan tó fẹ́ o ni mò ń ṣe fún ẹ o one million mo fún ẹ ní two million o béèrè three mo fún ẹ ní five gbogbo pé bàtà sọ pé kò sí bàtà tó ní slippers ẹ̀yọ kan ṣó tó ní nì. kò yẹ àǹfààní tí mo fún ẹ ni pé mo fún ẹ lọ́wọ́ o fẹ́ ra bàtà gíga olùfíìlò kò ń dán lẹ́yìn báyìí lọ ráńdú abẹ́mú náà gbé káàkiri tó tó sọ̀rọ̀ ẹ̀ bàbá ẹ̀ ó kú mi torí ọ̀rọ̀ bàbá ẹ̀ ní kúrú àbí bàbá ńlá kú bàbá ẹ̀ tó ní wà. bàbá ọkọ tẹ̀lé mi làwọn nílẹ̀ láti lọ bẹ́ẹ̀ wọ̀. ìjọ tó o bá tún dọ́rú ẹ̀ wò ìjọ tó o bá tún dọ́rú ẹ̀ wò máa jẹ́ kó mọ̀ pé mọ́mí ẹ ló pè mí sí kọ̀rọ̀ torí ọlá ìyá ẹ ló ń jẹ nínú ilé àwọn ló pè mí sí kọ̀rọ̀ ló jẹ́ kí n mọ̀ pé ọmọ yìí oníbàjẹ́ ni o ọmọ yìí oníbàjẹ́ ni o a ò ní nǹkan kan o akúṣe ni wọ́n ti rí wa báyìí o àmọ́ gbéragẹ́ ìgbéragẹ́ ju ẹni tó ní owó gbogbo ayé lọ jọ́ bá mi fẹ́ bẹ́ẹ̀ òun mo ṣe fẹ́ ẹ. ṣọ́ọ̀rẹ́ ìdílé mo ṣòbí mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe mo ti ṣe mo ti lọ bẹ́ẹ̀ lọ kó tó bá fẹ́ dà yẹn mo fẹ́ kó dà ìwọ ìwọ máa máa gbé lọ́wọ́ ojú ẹ̀ jù lẹ́dàá pé owó ò bá wọn ò fẹ́ wà responsible máa gbé lọ́wọ́ ojú ẹ̀. bẹ́ẹ̀ ni àgbẹ̀lẹ̀ wọ́ bẹ̀rẹ̀ ẹ kó máa ṣe bẹ́ẹ̀ nítorí ràn èké náà la lọ ṣe. àbòsí tẹ́ ẹ lọ sọ ẹ jẹ́ àgbọ̀. òfò tá lọ ṣe òun náà ní lórí nǹkan tẹ́ bá wá because yín ò lè fowó ròyìn kó má kọ́ lójú. exactly so lórí orin yẹn mo ní kémi náà fetí gbọ́ kí n mọ̀ kó tó record ẹ̀ ní studio. orúkọ mi ni ọlálérè. ok. atọ́nigbàgbà mi ò ò ò máa jẹ́ ń kú togo togo mi ọlọ́run mi gbà mí ọlọ́run mi gbà mí o ọlọ́run mi gbà mí o má jẹ́ kú tògo tògo ìrántí o ní láti nìtọ̀ kógó ẹ kó lè tọ̀ básìkò ìtò ògo òní lè tọ̀ ẹnìtàn ló ti tán fún ògo ẹ tún lè tọ̀ tọlọ́run bá dé tán á wá tán káàkiri. ìlérí wọ́n fẹ́ jésù sálọ kógó ẹ kó lè tọ̀ tán ò bá gbé sá òṣù wọ́ọ̀pù lè tán ìgbà tó gbé wáyé tán wọ́n wá sọ tán rẹ̀ o máa hmm. sọ pé ó ti tán gbogbo ẹ kó lè tán. ilé rí ṣe ni mo sọ fún ẹ mo ní tó bá kówó lé bọ̀bọ̀ ẹ̀ owó ẹ̀ máa fùnà wo wàá rí ojú owó wàá tún rèrè. in fact wow ó oh, wà wow, perfect nǹkan tí o máa ń kó jẹ nínú orin o ní lyrics àti voice and he has everything. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni and in terms of lyrics and everything is intact believe me on that. in fact ó oh, wà okay. ṣé orin tabati báyìí sìn máa fún ẹ ní full album ẹ wàá gbọ́ láti a to z wàá mọ̀ pé bàbá yóò tó lẹ́nu tó gbé lẹ́nu kò tẹ̀ sí problem because máa ti lè sọ fún ọkọ̀ sísá mi mo máa kówó lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni so everything will be perfect no problem. Ah, ọ̀rẹ́ that's remind me ó gbọ́ tó lọ gbòòrò ni. ẹ jẹ́ o ẹ jẹ́ ká gbọ́ o. Ah, ó ì tí ì gbọ́ jọ kí ló ṣẹlẹ̀ sí ọkọ sísá yìí tí ò tọ́jú bàbá ẹ̀ bó ṣe tọ́jú mọ́mí ẹ̀ tó ń tọ́jú àǹtí ẹ̀ wọn náà bó ṣe fresh still peanut tó kéré jù báyìí kò fún bàbá ẹ̀ ṣé nǹkan kan wà be ni àbí because i don't really understand. ṣòye bí ọgán ṣe ń rí náà lèmi náà ń wò báyìí nǹkan tó yẹ pé mọ́mísì mi gan ti wá bá wọn jà lórí ẹ̀ ni kódà because of this same issue àwọn àti sista mi máa jọ wọ́n jọ máa ní conflict gidi ni èmi mm-hmm. gan fúnra mi mo ti pè wọ́n jókòó pé uncle why please ẹ change wọ́n dẹ̀ promise pé àwọn máa change àwọn máa change in fact wọ́n wá worst jù bẹ́ẹ̀ lọ ni i did mm. not see any changes so in fact ó ń ti èmi gan lójú. ó wà ní ìsìn ẹ̀gbọ́n ẹ wo bàbá àtọmọ ni wọn hmm? ó lè jẹ́ bàbá ti ṣe ọmọ ẹ̀ ṣe to understand a lè dá sáàrin yẹn wo ìlérí má yẹ kí yẹn tiẹ̀ change mood rẹ̀ rárá jẹ́ kí bàbá yìí fún wa ní ìsìnjà yẹn. ọlọ́pẹ́ máa jó e ọlọ́jọ́ ìbí máa jó e èyí ní lọ́jọ́ ayọ̀ rẹ̀. ó ọ kábíyèsí ó ọ five thousand ní gbogbo owó tí mo yá lọ́wọ́ àwọn alájọṣepọ̀ láti ò àbí kí wọ́n pè wọ́n yẹn òbíbi ó pè pé ìgbà tí fi ra machine yẹn o á tètè bẹ̀rẹ̀ iṣẹ́ machine yẹn á ṣiṣẹ́ at random so màá tètè rí gbogbo owó wọn but unfortunately fifteen thousand mo rí lọ owó wọn kù thirty thousand ọ̀tún ladẹ̀ rí nọ́mbà wà gbowó tó bá dẹ̀ mọ́ báwọn ará abí ṣe máa ń claim owó wọn tí wọ́n ju tòṣó máa ló lọ o ọmọ àdúró síyàn lọ gbòòrò owó san wọn á gbalé wọn á gbẹrù wọn á gboko lọ́wọ́ èèyàn ni o èèyàn ló lè sáré wá báyìí pé ọmọ mi jọ kò fún mi lówó yìí kí n tètè dá padà ọ̀n dé láyé àárọ̀ tún la báyìí ẹ gbà owó yìí nìyẹn. owó tẹ ṣáà ti mọ̀ pé lọ́wọ́ àtàkì forty five thousand ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹgbẹ̀rún àbí. my daddy ẹ̀rọ sá ẹ̀pẹ̀lẹ́ dúdú sá ṣẹ́wàá òkè. àdùpẹ́ àyàrí lọ́dẹ ọkọ wà pẹ́ lọ́dọ̀ ẹ wá nǹkan ò ní ẹ ṣe ẹ. sí ló ṣe kó máa bọ̀ báyà. ó ti wá kí mi tẹ́lẹ̀ ẹ ó ti wájú ó lọ ó bọ̀ ó lọ. jọ dádì mi ni wọn táìmù tó bá wọn mo lè yọjú sí wọn kí ló ṣe ẹ. farabalẹ̀ o èèyàn máa sọ̀rọ̀ wàá máa pe tísára ògiri káàkiri kí ló tún fẹ́ wá kí wọn. tó fẹ́ máa jogún wá ń sìn ni. dádì ẹ ò mọ̀ ń bọ̀ jáde àgbà ilé. ṣé o jogún wa nígbà yìí ti ẹ má dàgbé. rárá sá <laughs> ṣe rí um, mo ti wọ́n mọ̀ bẹ̀ ẹ ṣé kí n bá yín ro àmàlà sọ́bẹ̀ yẹn ni àbí sẹ̀mú lẹ́fẹ̀ lẹ́fẹ̀. ìyàwó mi àpọ́nlé yìí ti pọ̀ ju gbogbo ohun tó bá tiẹ̀ gbé wálé ní gbàjẹ́ àkìn ọmọ mi ti dùn nínú bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o àní mo ní thirty thousand lówó kù ó tún ní wọ́n á fún mi gbogbo forty five thousand naira ó ti lọ òkè jùlọ mọ́ wa. wáá ṣe ní kókó tí ẹ fọkàn ara yín balẹ̀ ẹ ní pọ́nmẹ́ pẹ̀lú ẹ̀mọ́ fi ṣe wà yìí ó ti bọ̀rọ̀. mo dẹ̀ jẹ́rìí ẹ ó ah, pàṣẹ oníbalẹ̀ kó ṣọwọ́. so àmàlà àbí sẹ̀mù. ẹ tọ ìyàwó mi lọ sí ẹnì. ẹ jẹ́ ń lọ́rùn sẹ̀mù fún mi ẹ máa ń jọ yóò máa fẹ́ lẹ́bọ̀ọ́. ebi ń pa mí máa jẹ́. mo ń bọ̀ sá. ọ̀rọ̀ ẹ̀ ṣe nǹkan àìjẹ́ ti jẹ́ ó jẹ́ máa jẹ́ lọ kò sí nǹkan ọmọ rápá láṣà jẹ má jẹ́ ìjábá jẹsẹ̀ mú bẹ̀túnbẹ́ bà wá máa jẹ́ lẹ́yìn ẹ̀ máa wá mu tíì màá ní kó rọra bá mi ṣe yìí ẹ̀yìn kó rọra fèdè sí i ẹ̀ ló jẹ́ wọn ọmọ nìyẹn ẹ̀ ìgbà mélòó ká rọra fèdè fẹ́rẹ́fẹ́ sórí ẹ̀yìn yẹn báyìí màá wá jẹ́ ẹ̀ máa dìde àwọ̀ alálẹ́ ẹ̀ máa lọ́lé nílé òun mi lọ́ máa sùn mí. fẹ́ ṣe o fẹ́ lọ fún bàbá ẹ lórí má dán wò torí tó bá dán wò wàá di ẹdun arinlẹ̀. ta ni ó tẹ́mọ̀lẹ̀ sókùnkùn yìí ta ni ó tẹ́mọ̀lẹ̀ sókùnkùn yìí o oṣù oṣù biribiri ó ta kókó ó ká ní tó tù ú torí pé ká má bá jìyà ṣòun la ṣe á má jìyà lọ́pàá àní torí pé ká má bá jìyà la ṣe já má jìyà lọ́pàá. akin akin lójú ogun ọmọ agbógun yìnbọn dé ọmọ àgbà sí awèrè pẹ̀lẹ́ akin. ó dà nǹkan tá a máa ṣe mọ̀ pé mo máa mọ bí mo ṣe máa send owó yẹn sí ní next week ti wo gbogbo ilé yẹn fún pátá owó tí mo rò pé mo kó síbi kan lè mi ò rí àwọn ní expect owó kan náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òyìnbóyá àlàyé mi ò yé dáadáa kó tó lọ sórí next week ò lè bá àárọ̀ tún la ni wọ́n ń bọ̀ wá gbowó òṣó màálù ni wọ́n mo mọ̀ mo mọ̀ mo mọ̀ mo mọ̀ pé kúkú fún mi lọ́wọ́ kan. dáàdì mo gbọ́ yín àní mi ò lówó yẹn báyìí forty five thousand naira yẹn kò sí lọ́wọ́ mi sìn àti nílé àti lákàntì mi gangan kò sí forty five thousand mo dẹ̀ retí owó kan ní next week máa fún iṣẹ́ ti gbọ́. sọ̀rọ̀ báwo àní mo wà lókè títí gbogbo ilé mi bóyá mo lè ní owó mi ò lówó bẹ̀ mo ní wọ́n ti dé. láti lè ṣe pọ̀ púpọ̀ nìyẹn ẹ má dàgbà gbogbo ẹ ní máa jẹ o àmọ́ wọ́n níbi gígbá rẹ̀ ni òkè ẹ̀ lásán rí. so so ti rí fún ẹ polite insult nìyẹn hmm. yes wọ́n respect ẹ pẹ̀lú insult tí wọ́n fún ẹ lọ eh, nítorí pé à ń sọ̀rọ̀ lọ́wọ́ o ò jẹ́ kí a sọ nǹkan tá à ń sọ tán o wá gbé ọ̀rọ̀ bọ̀kọ́tọ̀ ni sórí kókò sọpọ lọmọ lórí ẹ̀ tọ́lá ni ṣó bẹ̀rẹ̀ wèrè ẹ. akin má bínú má bínú ẹ ẹ dẹ àgbà yẹn ó dà ohun tí mò ń sọ akin ọmọ tó ṣẹlẹ̀ sórí forty five thousand gbogbo wọ̀nyí mo sọ fún ẹ pé mo ti rí fifteen bí àkókò kó thirty yẹn fún mi tó bá mọ̀ pé o ní forty five yẹn kó thirty yẹn fún mi kí n máa lọ. dáàdi ẹ̀yin lè sọ mí di èèyàn burúkú lójú àwọn èèyàn ìtorí ẹ̀ lèmi àti yín ò o ẹ tún wà nínú ilé mi ń sìn lójú ìyàwó mi ẹ tún sọ mí di èèyàn burúkú mi sọ fún yín pé màá fún yín lówó yẹn ní next mo wá gbogbo orun lé mo ní mi ò rí owó ẹ wá yá àṣẹ sọ lójú ìyàwó mi ṣé nǹkan tí mo sọ fún yín kó tó di kó jáde ṣé kò kò ẹ ò ká nìyẹn àbí abẹ́ ẹ̀ gbọ́. ẹ má dàgbọ́ mi ò understand nǹkan tẹ̀ ẹ sí. ẹ má dàgbọ́ ṣé bí ṣe ń bá yín ṣe tíátà nìyẹn kò mí ìnẹ̀ ṣebí ẹ mo ti wá realize pé mi ìtẹ̀ bá bí yín pé kí ni kí n bá yín fi sọ́bẹ̀ fún jíjẹ fọ́ yẹn kò ṣe é bọ̀kọ̀ tó lè fẹ́ mi àbí tó ti dájú. ẹ má dá lóhùn òun kan tó sọ fún kàn bá ń ṣe orí ẹ ò pé orí ẹ ò pé wọn ló kówó sínú bẹẹdúró mi tí mo wá wá wá wá tí mi ò rí tó bá mọ̀ kó fẹ́ fún ọ lówó lọ sí bedroom ẹ̀ kó lọ kó jáde náà you are sick. ẹ má jòdì ìyàwó máa tó ṣẹlẹ̀ akin náà má bínú sọ̀rọ̀ ìyàwó ẹ̀ báwọn obìnrin ṣe máa ń ṣe ni mi ò kú gbẹ́nu ẹ̀ sí ṣojú gbọ́ ẹ ẹ ó lọ àwọn ọmọ tó máa ṣe ṣé o lè gbálé gbọ́ náà kó bá mi wá twenty thousand naira kí n wá yòókù. bẹ̀rẹ̀ kó jù mí ti fọ́ bẹ̀rẹ̀ pé mo ti ya wèrè lọ́mọ yín àbí bẹ́ẹ̀ni pé ẹ ń sọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ni pé mi mọ sí mò ń sọ ìtumọ̀ nǹkan tẹ̀ ẹ sọ nìyẹn nígbà tí mo ní mi ò lówó tẹ̀lé tú mi ah ṣé kí n lọ jalè inú ilé mi ni àbí kí n sọ̀rọ̀ àbí owó sè. ọmọ ọ̀dà máa ṣe àti ọmọ ọ̀dà máa ṣe mo ti understand ẹ kò sówó lọ́wọ́ yìí eh, but torí èmi náà mi ò fẹ́ kó dọ̀tún làkàn máa wá embarrass ó bóyá kó bá mi gbálé gbàtà any amount anything tó bá ní fún mi máa bá tẹ̀lé. ẹ wò dáàdi ẹ má gbà ṣé ìmọ̀ nǹkan tó kàn ranjú ni ẹ má dá lóhùn ojú pípa olè láì sìgá ẹ má dá lóhùn ẹ má dá lóhùn ẹ wá lọ jẹun bẹ́ẹ̀ ni sà. àwọn ọmọ lọ́dọ̀ wa sà ṣé máa ti jẹun. ṣé rí bọ̀kọ̀tàn yẹn tẹ bá rọ tó bá dẹ̀ pé tọ́kì náà ni mo dín tó tó tó tó mu ta gidi gan ni ṣe gbọ́ sà ẹ̀yẹ bílẹ̀ o ẹ má dáná òun ní àti àmàjọ sọ torí ọ̀rọ̀ yẹn mọ̀ kó tún kù díẹ̀ síbi kan tá a máa jọ sọ ni ó ta kókó lójú ọmọ ènìyàn ṣùgbọ́n ìwọ lọ́ba tó lè tú òkùnkùn yìí Sẹ́yìn ẹ̀dẹ̀gbẹ̀ ń sà, sí ẹyẹ sẹ́yìn ẹ̀ mú bí. Ìwọ lórí ẹ̀ o, ìwọ ló ló ló mọ nǹkan tó ń ṣe ẹ́. Ní ìmú tó ṣe tó ń gbawájú tó ń bẹ̀ tó ẹ ọ̀rọ̀ àmọ́ kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe pè mí yẹn ẹ̀rù ti bà mí kí ṣé kò sí ṣá. owó ẹ̀rọ ọjà yẹn tí mo fẹ́ gbà ni níṣẹ́ náà sọ wípé two point five àfi kí n ṣáà lọ wa wá ìyẹn ni mo ṣe ń ṣàlàyé fún ẹ lórí fóònù mo wá rí wípé kì í ṣọ̀rọ̀ orí fóònù àfi kí n tètè yá máa bọ̀. ẹ kí wá ṣe nǹkan tẹ lè gbẹ sókè èlé lórí ẹ lè máa bínú já ẹ wá bínú bẹ́ẹ̀ lórí fóònù ẹ ṣáà ń bá wọn jà lọ́tún lọ́sì. Ah, ah. nítorí wọn ò sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹyin sùúrù ẹ jọ mọ́mì ṣé ẹ̀yin ti sọ fákin tẹ́lẹ̀ pé ẹ̀ ń bọ̀ mí nítorí mo bí yín tàn sí bàtẹ́ ẹ̀ wọlé bọ̀ pé ẹ kò déédéé yọ sí mi ẹ̀ dá mi. ẹ wo ẹ bá tọ́lá ní sọ̀rọ̀ gan ẹ máa bá tọ́lá ní sọ̀rọ̀ gbogbo ìgbà ni máa ń pè yín lórí ọ̀rọ̀ ẹ̀ mo ì bá yín sọ ní last week lórí ọ̀rọ̀ tọ́lá ní èèyàn nífẹ̀ẹ́ yàn ju bí mo ṣe nífẹ̀ẹ́ lọ wàhálà ẹ̀ ti fẹ́ pọ̀ ju tèmi lọ. ẹ ṣé mi ò lè sọ lórí ọ̀rọ̀ mọ́mì tèmi náà ni mọ́mì tèmi ṣàlélẹ̀. tọ́lá ni ó máa kàbùkù gan ó máa kàbùkù. lórí mọ́mì mi. ebè tó kọ ó wà ní àbí máa kọ́lé lórí máa jọ lè ṣogbọ́ wàá ríran wò. ẹ̀rọ jẹ ti gbọ́rọ̀ tá à ń sọ yẹ kó kó yẹ kí n ṣẹ̀ṣẹ̀ sọ fún ẹ kó tó mọ̀ wípé a ti dọ́là àjọpọ̀ òun ti wá tẹ̀lé. Màá sẹ́ndì two point seven million. Ah! Màá transfer ní sẹ̀sẹ̀sẹ̀sẹ̀. Ah! Ah! ọmọ mi yé kókó tájú mi torí ọmọ mo ṣe ṣiṣẹ́ dáṣọ mo jiná fún jẹ́ torí ọmọ mo ṣe ṣiṣẹ́ jẹ́ kí ọmọ jiná ọkọ ni mo ṣe gan ọkọ ni mo fẹ́ bébì láì lọ bank two point seven dẹ̀ máa wọ àkáǹtì mọ́mì láì gbé láì fà ń sìn sìn forty five thousand. ti báyìí báyìí lórí fóònù báyìí ni mo bá. two point seven máa dùn. ìgbà báyìí ni máa fún un. kí ẹ̀ ní kọ̀ọ̀kan mi wẹ̀ láì lọ fáàlì. mo dẹ̀ tún tóbi ọ̀run mo mọ̀ kó ga jù. kíkẹ́ akẹ́ ẹ má bínú fún ọ̀tún ọ̀kan ìbára sọ mo ní láti sọ fún mi. ìgbà tí dáàdi dé ìgbà ìlà dáàdi béèrè forty five thousand naira. ẹ fún ọ but ìgbà tí mọ́mí débi báyìí mọ́mí béèrè two point five million naira ẹ fún ẹ tí kò fún ọ ní two point seven million naira kí ló dé tẹ̀ fi fún dáàdì yẹn. mọ̀ pé nígbà míì tí o kí mi màá dẹ lóhùn màá ní báwo ni dìẹ́ àbí màá ní ọmọ tó lọ́pọlọ ìgbà míì tó bá tún kí mi màá ní báwo ni ọlọ́pọlọ ọmọ nítorí pé ẹ̀gbọ́n ẹ̀ ju ẹ̀ lọ lóòótọ́ tó jẹ́ ìyàwó mi pọ̀ ọpọlọ tó wà lórí ẹ̀gbọ́n ẹ̀ ó kéré gan sítọ̀dọ̀ ẹ̀ so ìwọ lójú ẹ̀gbọ́n ẹ̀ lọ lójú yẹn o tọ́bọ̀ ọ̀rọ̀ tó sọ ó rí pé mi ò fún dáàdì ní forty five thousand naira gbére àbúrò nǹkan kò sí nǹkan méjì tí mo fi fún dáàdì lówó ẹ̀ ju pé mo fẹ́ fi fún wọn ní four point five million naira. wow yes wow like seriously <laughs> like seriously máa fún ọ ní four point five million lọ́jọ́ tó lọ́ọ́ bá sọ bẹ́ẹ̀ gidi gan lọ́jọ́ tó lọ mọ̀. but eh, the way ti dáàdi ṣe wà lánàá mo sọ pé forty five thousand naira yẹn wọ́n ní ìdẹ̀ urgently mo rò pé kẹ́kọ̀ọ́ ní forty five thousand naira kó tó di pé máa fún wọn ní owó tó tóbi bẹ́ẹ̀ because tẹ́bà tá à lè máa fún ọ ní owó tó tóbi bẹ́ẹ̀ ó lè má ba nǹkan tó fẹ́ fi kó forty five thousand naira yẹn ṣe. ìwọ rò bẹ́ẹ̀. máa fún ọ sixty thousand. wow wàá lọ sọ fún dáàdì gẹ́gẹ́ fún sixty thousand. mo máa tẹ o ìsinmi ọ̀sẹ̀ yìí ẹ̀sìn pé ọlọ́pọlọ ní ṣé kí n sọ pé ọpọlọ ẹ kú ni ìyẹn lè láàrin èmi àti ẹ máa mọ mímu tó máa fún ẹ ok ẹ bọ́tà sílẹ̀ ta ni boyfriend ẹ. ìdí boyfriend jàre èdè ìgbésẹ̀. ọ̀ ní boyfriend bọ́ọ̀lù ti máa rí ẹ̀ńkọ́ tó nínú rẹ̀ kẹ́gbẹ́ wa kúrò ni. Ma. Ìmọ̀lẹ̀ ọ̀run nìkan ló lè tàn mọ́lẹ̀. Irú rọ́bìṣì ò nìyẹn. Bá kí ni ìwọ náà ń ṣe tó ti take stock fún mọ́níjà? mo ti ṣàlàyé fún wọn pé ọjà tata lẹ́lẹ́nà kí n kọ́mọ́ ti tèmi kí lọ fún wọn. and then how long is it going to take you? ó yẹ kó ti kọ́ my friend go and do that now. ẹ má bínú sá. jọ̀wọ́ má bínú jàre my dear mo ti gbọ́ kó wà ń bí láti ẹ̀kọ́ but ó mọ ọ̀rọ̀ tẹ́ẹ̀ tí ò bá ti handle kínní ìfúnra àwọn ọmọ ìmọ̀ àbábíjẹ́ fún yàn wọ́n á dẹ̀ jẹ́ gbèsè tán tẹ̀yàn ló máa dà wọ́n mm. má bínú sí mi ṣé kò sí òun sọ fún mi pé òun bọ̀. ọ̀rọ̀ mo ní kí wọ́n ka yín ọbẹ̀ ìjà ìlú náà ti fẹ́ bá yín dìsọ́. Ah. lọ́rọ̀ òun ló wá fẹ́ sọ ló lè pè mí lórí fóònù kó bírè mi. ẹ̀rọ ìṣòro ẹ kì í lè ṣe wọ́n nígbà kí ìṣàlàyé ara mi fún mi. kí ló ṣẹlẹ̀ wọ́n ti bàbá ìjà. akéjì fẹ́ sọ mí dùn ní burúkú ìgboro. Ah, lórí ọ̀rọ̀ bàbá ẹ̀ ni owó tí a fi lè ewu ní ìlòkó tí bàbá yẹn rà gbà kò fẹ́ máa rí dájú ẹ̀ rárá kò tí ẹ̀ ní ìmọ̀ ọkọ tó ṣẹlẹ̀ tí má dẹ̀ máa sọ ah bàbá ẹni ni bàbá ẹni o wọn ṣe báyìí fọ́pá làgbà kò ní gbọ́ àwọn akẹ́kọ̀ọ́ rí mi tí ẹ̀ mọ̀ ọkọ náà mo ti bá a sọ títí títí títí ṣé rí bí a kì í ṣe wà tí ọkọ mi bá ní fifteen million nínú tí bàbá ẹ bá béèrè wọn kọ bọ̀ fún mi kò ní fún mi ìmọ̀ ọkọ náà ó ti fẹ́ bá àwọn olórúkọ jẹ́ ẹjọ́ bá mi bá sọ̀rọ̀ ó ti sùn mí ẹ mọ̀ pé èmi obìnrin ni mo jẹ́ tí bá ń ba sọ ó lè máa rò pé ìyàwó wo ló sọ ó lè má ka ọ̀rọ̀ mi kó mo ṣe ń tó wá sọ fẹ́ yìí ẹjọ́ rẹ kí lè dàrọ́ sí níbo ẹjọ́ mi. tí máa ní mi ò lọ sí tó ń ṣẹlẹ̀ èmi náà mọ̀ kó mọ̀ ṣòro yóò tó stage kan tí èmi náà fẹ́ máa rò kó sọ̀rọ̀ mi because nípa àwọn ìdájẹ́ bọ̀ èmi náà ti tún wọ ọ̀nà tí mo lè gbé gbà ẹbùn sórí lè tuntun wá sọ ọgbọ́n tá a máa dá sí ọlọ́run àkọ́rọ́ bí wọ́n ṣe jù èmi máa bá sọ̀rọ̀ màá dẹ̀ tún lo àyè nìke tọkùnrin náà láti tó fọgbọ́n mọ̀ tí màá ṣe jù màá sọ sí i. kí ló dé táwọn ọmọ yóò fún ẹ ní ìwé tó ewu tí nǹkan tó ń ṣe ní ó bá jẹ gẹ́gẹ́ ìmọ̀ tó bá jẹ́ yẹn fẹ́ máa rò àwa gan-an ni máa jẹ́ ń gbà míì àwa tó yẹ pé tá a bá wà ń gbòòrò àjọ ń jókòó ní mẹ́sàn-án mẹ́wàá ní kó ó sì sáwà gọbọt àwa mọ̀ pọ́ lọ́run ló máa ṣe òun àti bàbá ẹ̀ ní ọ̀rọ̀ tó wà ń bẹ̀ àwọn àmì ìgbẹ́ láti wọ́n má wọlé. ọmọ ìgbà. mi ò understand nǹkan tó ń sọ ní nǹkan tí mo kí ló ń sọ fún ẹ ni pé just do the needful. a ò o ní láti take care jáde gbogbo àwọn abiyamọ gbogbo àwọn parent náà expect nǹkan tó dáa látọ̀dọ̀ àwọn ọmọ wọn pé kan tọ́jú wọn kí wọ́n dé títí ẹ fi wá different. jọ má bínú ṣé wọ́n sọ fún ẹ ni ló ń rò pé mi ò tọ́jú àwọn òbí mi báwo ni mo ṣe máa lóbi láyé tí mi ò ní tọ́jú ẹ àbí ọ̀rọ̀ wo ló ń sọ yìí no sọ̀rọ̀ tó ṣe irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí ẹ́. ṣé nǹkan tó ń try láti sọ fún mi ń ni pé o ní pé wọ́n ń parọ́. irọ́ ni irọ́ ni ṣé wò ó tọ́jú ìyá ẹ̀ ni ṣé ò tọ́jú bàbá ẹ̀ ni. Eh, ẹ báwo lèmi ò ṣe ní tọ́jú tèmi. jẹ́ ká rò báyìí ká tiẹ̀ wá gbà pé rọ́nà ń pa. tí gbogbo ẹ̀ ò bá tiẹ̀ wá ṣojú mi ilé ètò ṣojú mi ní station lọ́jọ́ sí ń kọ́ tó oníkọ́ tí pọ́pṣẹ́ ẹ̀ mọ́lẹ̀ for seven days. ìyẹn wá bẹ́ẹ̀ ni o kò sí bí nǹkan ò ṣe lè wá ara nǹkan tó ń ba country jẹ́ nìyẹn bàbá àtìyá mi ṣẹ̀ ẹ jẹ́ ká gbójú kúrò mbẹ̀ àbúrò mi ṣẹ̀ ẹ jẹ́ àfilẹ̀ ìyàwó mi ṣẹ̀ ìyàwó mi ni mi ì lè fìyà jẹ ohun tó ń ba country jẹ́ nìyẹn náà tí bàbá àti ìyá mi bá ṣe nǹkan tí ò bójú mu mo lè ní kán tì wọ́n mọ́lé ọdún méje. ọdún méje. ọdún méje wọ́n lè wà ń bẹ̀ láti jẹ́ ká yé àwọn míì dáa. ẹ nà ó. Ah, ó ti yé mi báyìí nǹkan tí wọ́n bá ti lè fi ti parent ẹ mọ́lé fọ́dún méje ó mì tí ìyá tèmi bá ṣe ó máa pa nìyẹn dẹ̀. tí ọ̀rọ̀ wọn bá jẹ mọ́kú wọ́n máa kú ni o mi ìkànlé déédéé pàyẹ́ ẹ àmọ́ tí ìyá ẹ bá wùwà tó jọ mọ́kú ẹ <coughs> ti bá lẹ́tọ̀ọ́ àti sáìn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àárọ̀ yìí ni màá sáyẹn pé kán pa wọ́n sí eh. torí tàbá ètè sáyẹn wọ́n máa kó bẹ́ẹ̀ lómi. ẹ eh, jẹ́ ká tiẹ̀ kúrò ń bẹ torí kò sí nǹkan tó lè pàyà mi náà anyway mo dẹ̀ mọ̀ pé ó lè pàyà mi bọ́yìn nǹkan tí mo fẹ́ sọ ni pé. take care daddy kò bójútó wọn at least owó wà lọ́wọ́ ẹ̀ mẹ́rin and you need to spend the time, baba yan náà lè yan amọ̀ just do that please. mo understand kò sí wàhálà màá change level tí mo fi ń treat wọn ṣó ti yẹ ń sìn i mean pé màá gbé lọ sí next level o ti yẹ ẹ ẹ o bẹta ìwọ ló sọ o ìwọ ló tún sọ sí ah, ah, ah, o ìwọ ló tún ló bẹta o ìwọ ló bẹta o tẹ ti wá da sórí ìyẹn ti yanjú nìyẹn hmm. once tó ti fẹ́ gbé level tó fi ń treat wọn lọ sí next level ìyẹn ti o ti wà lẹ́gbẹ̀ẹ́ kan ó mì pé ọ̀rọ̀ business náà tó yẹ ká sọ ẹ jẹ́ ká sọ ká tún gbé business wa lọ sí next level báyìí. ẹ o ṣe kó tó de kó a bọ́ sí next level yẹn wà wá fún mi láǹfààní láti wọlé lọ sí next level tèmi náà àsìkò tó yẹ kó o fi sọ̀rọ̀ gidi tó jọ̀rọ̀ next level business wa ẹjọ́ ló fi ń rò eh, mò ń bọ̀. eléyìí tá a sọ yẹn náà lùbáríkà ti wò. ó yé mi. ìjọba ìdán dájú wọn dájú ẹ kọ́ máa mú ten thousand wá fún yín kí lẹ̀ ń ṣe táyà gan is hundred naira lẹ̀ ń fẹ́ tẹ̀ ń táyà mi ọjọ́ òní yẹn pé ten thousand. a kò béèrè lọ́wọ́ àmọ́ kò tí ì fún wa kò tí ì yọjú. thank you fún mi nì kí ni ìtumọ̀ gbogbo nǹkan tẹ̀ lọ ṣe yẹn. níbo ẹ fẹ́ gorí yẹn àbí ẹ fẹ́ káwọn èèyàn rí mi bí èèyàn burúkú ẹ lọ fi ẹjọ́ mi sùn káàkiri fún àwọn èèyàn wọ́n wá ń pè mí wọ́n ń nàka àbùkù sí mi kí ni nǹkan tẹ́ gé ní báyẹn sọ fún mi o. èmi tẹ́ fẹjọ́ ẹ̀sùn rèé wọ́n ní aláròká àgbàjẹ́ ni kò dẹ̀ sí nǹkan méjì tẹ́ fẹ́ bẹ́ẹ̀ ṣe rojọ́ mi káàkiri ẹ fẹ́ kí n ṣọ́kú lójijì ẹ ní ìdí mímú àbí ó dẹ̀ èmi tẹ́ wá rojọ́ ẹ̀ káàkiri èmi ni mo wà wá èmi ni mo ti wà wájú yín ẹ ṣe nǹkan tẹ́ bá fẹ́ ṣe. ẹ ní sùúrù ẹ̀gbọ́n mi ẹ ní sùúrù jàre ẹ ní sùúrù jàre ah, ah, ọmọ tó yẹ kẹ bó ṣe dẹ kí n bá wí ó bàjẹ́ gan o. lọ́nà wo. sọ àpọ̀ rude o bọ́ lẹ́nu mọ́tò orí mi lórí ìjókòó tó o bá ṣe respect popsi tiẹ ṣé àbúrò kọ́lé mi tẹ sọ ṣé kò yẹ kó respect tèmi. lọ́nà wo ta ni. àbúrò dáàdi ẹ̀ náà. àṣírí ti túbọ̀ tí mo gbọ́ bóyá ìṣẹ̀lẹ̀. lọ́nà wo. ẹgbẹ́ close tó léwu yẹn o. pé kí ni. máa wọ yín gidi. ní family máa kàn yín lábùkù bó ṣe wù kó mọ ẹ tutù yín lẹ̀ dádì next time tí ẹ bá tún rojọ́ mi káàkiri tí ẹ bá tún rojọ́ mi káàkiri ọlọ́run má jẹ́ kó jẹ́ pé eléyìí láàrin mọ́tẹ́ máa rí mi. Eh, wá wá wá wá wá ẹ ẹ jọ jẹ́ ìṣàlàyé mi ò rojú ẹ àti èmi bú ẹkẹ ọ̀rẹ́ ẹ ni mo pàdé lọ́nà mo lè ní ó tójọ́ mẹ́ta eh. ó ní akin kọ́ mo ní mo ti rí tójọ́ mẹ́ta mo ní ṣùgbọ́n tó bá rí ẹ ọba ń jíṣẹ́ fún ẹ o mo nítorí káńsù wọ́n mú ìwé wá bá mi bí pé kí n san ten thousand tó bá rí ẹ o kó bá mi múwèé yẹn fún ẹ kó wá san owó yẹn bóyá condition tó rí ló ṣe fọ̀rọ̀ kún mi ò fẹ́ mi ìrójú ẹ o. ok condition wo ló bá yín condition wo lẹ wà tí ò bẹ èèyàn kan rí tó bẹ́ẹ̀ ṣe rí yìí gbẹmugbẹmu tẹ rí yín sìn orí yín bí ẹni pé yà ń jẹ yín àbẹ́yìn rí bíi pé yà ń jẹ yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí ẹni tẹ wá fẹjọ́ mi sùn tẹ́lẹ̀ nídi ten thousand naira ẹ ṣe gbà lọ́wọ́ ẹ kò ṣe fún yín ní ten thousand naira yẹn ẹ wá rojọ́ mi lórí ọ̀rọ̀ ten thousand naira èmi ò ní o ah. mi ò lówó kankan tí mo lè fún yín báyìí. Akin ah, ah, ṣé condition tó ti eh, bàbá olówó ṣé kọ́ndíṣọ̀n tó ẹ̀kọ́ wà náà wáyé ṣó yẹ kí dáàdì tiẹ̀ máa lẹ táyà ṣé ló yẹ kí dáàdì ẹ̀ máa fa eh, machine tí mo jókòó lé kó dáná ó dẹ̀ mìíràn tí mo ṣe máa ń lu ẹ̀ kékeré o tí àpò ìṣùfẹ́ sọ́bọ̀ yẹn mọ́ mi lọ́wọ́ màá dẹ̀ mi sọ pé mo tí ì fọkọ̀ pẹ́ gan-an. gbogbo lílù jẹ́ ìsọ láti kékeré yẹn náà kò tí ì ní mi ò kì í rántí bẹ̀. Eh. ìjọ tó bá já mi tó bá já mi láti dẹ́sẹ̀ rí àpòyí lórí ẹ̀ mo padà bá a. ẹ má fi ni mo ẹlẹ́rù ẹlẹ́ẹ̀ni nǹkan ṣebí báǹkì yín rèé àbí ibi tí mo ti máa ń bá yín jẹ máa ń jókòó sí kọ́ ẹ lọ bẹ̀ yín náà ẹ̀ ta tẹ bá dìdí ten thousand naira ẹ fowó síbẹ̀ ó ṣe ṣe kẹ́ẹ̀jẹ́ ẹ lè ta o tí ò bá dẹ̀ wọ̀ yín bóyá ìwọ ọlọ́run fún yín nìyẹn kí lè fẹ́ nínú ẹbí ọmọ àdúgbò ah. ọmọ àdúgbò ó fẹ́ ọmọye ọmọ akí ọmọ bàbá fọgà. Ah. ẹ̀yin guys báwo ni ó tọ́jọ́ mẹ́ta o. àlàyé wo ẹnu gbẹ ẹnu gbẹ ìgboro rẹ́rìn. yàtọ̀ sẹ́nu gbẹ ah, ìgboro ṣe kí ni ìgboro ti wà lọ́wọ́ àná aláyé àkọlọ lárí àdé tí mo pe ìwọ máa fún wa nìkan tá a fẹ́ gangan ó sínú òmù kí. wọ́n ṣe fíìmù kan gbà kan ọ́ ní. ó sì wà àmọ́jú ní kú ọmọ ìyá ọlọ́run ọba. wọ́n ṣe fíìmù kan gbà kan ọ́ náà rò rẹ́rìn ṣé fíìmù yẹn ló ń jáwò rẹ yìí àwòrán yìí gbọgbọ rẹ kì. má bínú sí mi ten thousand naira ni mo lè fún yín báyìí ẹ ẹ má bínú ẹ gbà. sílẹ̀ mẹ́wàá wọ́n ah! pariwo ayé oh, tó ní túmọ̀ ẹbí wàá máa lọ rẹ wàá máa lọ rẹ máa fọ rẹ ẹ jáyọ̀ mọ̀. wá wá sílẹ̀ tó rí ìbàjẹ́ mi. ẹ̀yọ́ mọ̀ ọ́ta àdúgbò èkó níjà fún yín ẹ̀yin wá fi oògùn gbowó lọ́wọ́ ọmọ ọ̀gá wa ẹgbẹ̀rún mẹ́wàá ẹ̀yin fi oògùn ẹ̀fi gbowó lọ́wọ́ ọ̀gá ọlọ́wọ́ ọmọ ọ̀gá wa ẹgbẹ̀rún mẹ́wàá olóyè olóyè olóyè. ó lè ka ten thousand ó lè kó ó lè kó máa àwọn máa lé tí bí tọ́rìn kiri igbó. ṣé owó tí akínúhùn ò ní kọ́ ló fọ́ ọmọ rẹ̀. òun ni òun ni ṣé ẹ. sori nǹkan dálẹ̀ láyé mi ṣé mo ní o bá ń pariwo mọ́ ni. ṣé mo bu bẹ́ẹ̀ yẹn ni. mi ò ní o bá ń bá jà náà ẹgbẹ́ mi ò lè jẹ́ èdè jókòó bẹ́ẹ̀. ìwọ ló jẹ́ kọ́mọ lọ́mọ bínú ọjà dé. ẹ̀yin kọ́ bí àti o ẹ̀yin kọ́ lẹ yìí o. bàbá ti ẹrú. ẹ̀yin náà mọ̀ pé bàbá mi ò lè dúró máa lè nǹkan ó wùwọ̀ máa lè owó tó yẹ kó fún yín ó sì máa kú fáwọn ọmọ ọ̀tá. ẹ má wọlé ẹ̀gbọ́n mi. ẹ̀yin máa ṣiṣẹ́ yín lọ. màá bá yín sáré sọ́tún sáré sósì màá bá yín wá bó tiẹ̀ jẹ́ eight five mo rí náà màá ṣètò ìṣe lọ. ibi àrìndé la máa rí mọ́. ẹ má sara àwọn efa bòbra ẹ ojú ma sọ kéde ká láforo. láti ọ̀gá ṣe ń tó ní iye olóògbé náà kéde ká láforo kéde ká láforo kéde ká láforo ẹ ẹ kúkú bá kí ìyẹn ní kékeré dúdúdúdú ẹnu bá wá àwọn ọmọ ọmọ fẹ́ bí ẹ torí lórí mọ̀ rẹ́rìn gbogbo ayé ti dà ayé ti dàrú ìgboro ti dàrú ẹ̀rá ojú tó wà lóde ẹ̀gẹ̀ ọ̀rọ̀ ẹlòmí àkọ́kọ́ kán wo ìṣòro kẹ́mi ọ̀rọ̀ kan bí mi ń jà bí ọ̀rọ̀ nínú mi ọ̀rọ̀ yẹn ojoojúmọ́ ni mò ń rò ó ṣùgbọ́n Yorùbá ní tèèyàn bá ní aláfọ̀rọ̀ lọ èèsàn ọ̀rọ̀ yìí sì ti wà nínú mi ní báyìí tòdí ti jí bẹ́ẹ̀ màkàrò dé. ẹ sọ ọ̀rọ̀ wo ni. bí ọ̀gá mi ti rí irúfẹ́ rí láyé mi wọ́n yà ká gbé ṣe ṣe kó bá ẹ ó ń tì ti bàbá ẹ bí onígbé kò ń ṣe bàbá ẹ ló bí bí mà ti ṣe irú ìwà yẹn tó dáa ni kí ni yẹn dẹ̀ ń gbé mi nínú kò mọ mi mọ mo ṣe lè ṣe. sẹ́ẹ̀rì ní ti ọ̀gá tí èmi mọ̀ èèyàn dáadáa lọ̀gá hmm. àwọn èèyàn gan máa ń ròyìn ọ̀gá dáadáa pé tó ń ṣẹlẹ̀ yìí kò kò kò yé mi sí. òye òótọ́ ni òótọ́ ni òótọ́ ni ọ̀gá sàn tòótọ́ ọ̀gá dà. ọ̀gá wò wá dáadáa sí àwa gan ọ̀gá fábà ṣiṣẹ́ nínú ilé tèmi bẹ́ẹ̀ àdúgbò oṣù tèmi ń gbowó oṣù èmi náà ń gbowó oṣù. mi ni tó jẹ oúnjẹ òwúwọ̀ mi jẹ tọ̀sán mi tún ta lẹ́mi tó yẹ òwò ẹ̀ bá tó fẹ́ sùn ẹ́ ṣé o tó fẹ́ gbọ́ níbi ọ̀gá wa tó tún náìsì dé ọjọ́ kan àyà mi kà pè mí nínú lẹ́gbàá máa jí kò lé mo mọ̀ kó fẹ́ béèrè owó èyí nígbà yìí èhún síìkì èyí ṣèmi ó ṣe èyí ṣèmi ó fi dín yíyẹ síìkì mo di ẹ̀dọ̀ mo di ẹ̀dọ̀ mo ta kọ́tsọ̀ mo bá òde méjì fùgbẹ́ ilé owó púpọ̀ ẹ̀bẹ̀ sí fóònù pẹ̀bẹ̀ sí ká pé nílé mi ká gẹ́gẹ́gẹ́ bàbá táì bá o bàbá mi ké àápùn ìrànwọ́ iye òun tó rùn lọ́sìkì owó ẹ̀ nǹkan ọlọ́run àbàtẹ̀ ẹ jẹ́ ṣé bí ètì lówó mi ti gbowó oṣù ìràn fi ọ̀gá mi wò mí lókè. ó kà pé mi ní bàbá kẹ́tìmọ́ kí ló ṣẹlẹ̀ mi ni ẹni gbé nígbà tó sọ̀hún ìmọ̀ nǹkan ṣe pèsè ọ̀yà mọ́ mi kí ló ṣẹlẹ̀ yẹ mi ó ní kí n pè ìyàwó mi lẹ́yìn àyà mi já ó di gbà fóònù wọ̀ mi ẹ̀ ló madam ó tún mú respect kó aya mi ọ̀gá mi mọ̀ sàn olódùmarè ah. gbà mí ó tún mú respect kó aya mi nígbà òun rárá fi kí aya mi kéfẹ́ aya mi owó èyí o ó ti kówó aya mi kọ́kọ́ já mi ẹ̀sà sí èso owó oṣù mi o ọ̀gá bá rẹ́rìn yí ah yóò wú apá ẹ̀ bàbá òǹdó mi ẹ̀sà mo ti ní bọ́jẹ́ẹ̀tì o. mo ti kọ́ fi àgbà máa kówó ikọ̀ o mẹ́fà omi ti bọ́ ọ̀gá ní mẹ́sùn mọ̀ ọ́n pẹ̀lú oṣù rẹ̀ ẹni tó ń ṣerú yẹn tí a bá sọ pé kò má ìsìn mistake nítorí mistake ó mà lájẹ́ pé ba ẹ̀gbọ́n ó ní lọ́wọ́ o. bàbá òǹdó irú òun lẹ́ ń sọ jáde lẹ́nu ẹni bàbá ẹ̀ ní lọ́wọ́ bàbá ẹ̀ ní lọ́wọ́ irú ẹ̀ṣẹ̀ wo ni bàbá wa fẹ́ ṣe ọmọ tí ọmọ ò ní lè dáríjì bàbá ẹ̀ à ń ṣe ọlọ́run gan tá à ń bẹ̀ tó ń dáríjì wa ẹgbẹ́ hmm. ẹnu kúrò mẹ́rin jarí ṣe mọ̀ nǹkan tí mo rọ ni. kí ni èdè ìṣẹ́nibodè ṣe rí ọ̀gá bí àní kì í ṣe wípé ọ̀gá tẹ́ǹdì tó wá ti ní kò gbúdọ̀ fi owó yẹn tọ́jú bàbá ẹ̀. ó ṣẹlẹ̀ gan mo sọ fún yín. bí ọ̀gá o ṣe oògùn owó àbí. ẹ má lẹ́nu mi lẹ ti gbọ́ o ah! ẹ má lẹ́nu mi lẹ ti gbọ́ bàbá òǹdó. mi lóògùn máa rè sórí ẹmu ẹgbẹ́ gbẹ yín olóòmọ̀ dẹ́mu ẹgbẹ́ yín kó bá ẹ. ní ẹni yẹn mú kó kú ẹ dẹ́sẹ̀ dédé dé dúró jẹ́ dúró mú nígbò àfùbẹ́ bí ọ̀sọ̀sọ́ mi wò rí. ẹ ṣáà má ní kí n ẹ ṣáà má sọ pé ẹnu mi lẹ ti gbọ́n ọkàn ìwọ ẹgbọ́n díran bá ti mọ àwọn máa gíyàn fi wò ó gíyàn mí iye ọ̀gá ṣe gbowó iye ọ̀gá ṣe kíní alátẹnujẹ wẹ́ẹ́dì gbòwó níwẹ̀wẹ́ ìmọ̀lẹ̀ ọ̀run òun nìkan ló lè rí òkùnkùn yìí ṣú ẹ̀yin ọ̀run nìkan lẹ lè tàn mọ́lẹ̀ jẹ́ǹjẹ̀rẹ̀ Èdùmàrè jẹ́ǹjẹ̀rẹ̀ o ó jẹ́ǹjẹ̀rẹ̀ hmm? hmm? o. báwo dẹ̀ ni ọkọ mi. màámi eh? ẹ wò kò tẹ ìdìgbà tí n bá sọ mo ti mọ̀ pé all the time tèmi àti yín bá ti wà papọ̀ àbí kí n kàn pè yín lórí fóònù lásán pé màá mi ò mo fẹ́ lọ ṣe nǹkan báyìí tẹ́ bá ti sọ pé máa lọ mi ò mọ̀ bó ṣe máa ń ṣẹlẹ̀ bí wọn fún anybody wọn á fún mi ní nǹkan ẹ̀ máa mi. ọlá mi lẹ́kàn. máa mi. ọlá àdúrà ni àti wípé mọ̀ pé gbogbo ìgbà tó jẹ́ pé ìwọ náà ń tọ́jú mi ò ń ṣìkẹ́ mi ẹlẹ́dàá mi a máa pèsè fún ẹ ó ti di dandan ọmọ tó bá ti ń tọ́jú òbí ẹ ẹlẹ́dàá máa máa pèsè fún mi ah. ọwọ́ a máa wá ròkè o ó wà ní ìrẹ̀lẹ̀ láéláé ṣé o wá rí ìtòsí rí kékeré ni o ìtòtúnṣì máa ga jù lọ tó sì ń bọ̀ lágbára ọlọ́run. àmín màmí <laughs> ah, màmí hmm? mo máa ń ro nǹkan kan nípa ọ̀rọ̀ yìí hmm. òótọ́ lẹ máa ń ṣàdúrà fún mi mo dẹ̀ ń rí ṣe ẹ̀yẹ wá wo tọ̀rẹ́ mi tí ò ṣe nǹkan tí òbí lè fi ṣàdúrà fún tó jẹ́ gbogbo ìgbà ló ń pa bàbá ẹ̀ lẹ́kún síbẹ̀síbẹ̀ gbogbo ìgbà ló láyé ń pọ̀ sí kí ni àwọn fẹ́ sọ sí yẹn. ọlámilẹ́kan ṣé tọrọ akin inú mà jìn ọlámilẹ́kan má wọ aago aláago inú jìn o àti pé bí mo ṣe ń wo ọmọ akin yẹn yóò bá dọ́gbọ́n sí díẹ̀ ló máa kú màámi ti bá gbọ́ yín dáadáa ṣé ẹ̀ ń try láti sọ fún mi pé bóyá kí n dọ́gbọ́n sówó ẹ̀. ẹ ẹ dọ́gbọ́n sí ni màámi ẹ ẹ má kí jù mí lọ ṣé rákì tẹ̀ ń wò yẹn ọ̀nàrí ewúrẹ́ lásán kí n ò lè dápa mo mọ̀ dáadáa mo kàn ń imagine bí gbogbo ẹ̀ ṣe rí tó fi ń ṣe bẹ́ẹ̀ yẹn. Ọlámilékan bínú tiẹ̀ ṣe rí ni wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn o ó dọ́gbọ́n sí ni àti pé pàápàá mo sọ fún ẹlẹ́kan mo ní inú jìn ṣé gbogbo ibi tó bá ń lọ ni wọ́n ń bá lọ ni Ọlámilékan tí ẹni kó mọ o má mọ tọmọ ẹlòmíì ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn Ọlámilékan jánu ń bẹ̀ ẹ wo màámi mo tiẹ̀ ti jánu ń bẹ̀ tó bá jẹ́ yẹn ní fẹ́ sọ torí pé eléyìí tí mo tún rí gbà yín sí màámi ẹ wo eléyìí fún yín torí pé <laughs> in fact eléyìí tó bọ́ sí i ó tó lọ́tọ̀. máa jẹ wọn ọmọ kókó kẹ́ni wọn náà jẹ fẹ̀yìntì báyìí wàá jẹ wọn ọmọ. àmì máa àmì máa ẹ ṣe máa ẹ ṣe máa mi. iṣẹ́ ọkọ mi ṣe. àní torí pé ká má bàa jìyà láṣẹ já má jìyà lọ́fà ta ni o wá tu àdìtú lára náà o oyè àbá mi dàkún bá mi tan mọ́lẹ̀ sí i lórí páyé òkùnkùn lámì gbé o lóye òkun lù òṣùbà ẹ̀ e. òkùnkùn ṣù òṣùbà ẹ̀ e. ayé òkùnkùn lámì. Mommy! <laughs> Ẹ fojú òbí náà. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. màmá lágbára ọlọ́run ọlọ́ àjẹkẹjẹ wa pẹ́ ẹ pẹ́ fún wa lágbára ọlọ́run ẹ ní kú lójijì báyìí o ọmọ yín ó tún jẹ́ kí àwa náà tún ronú pé ah, ah, ibo làwa náà tún fẹ́ kọ́lé sí bí <laughs> torí ọlọ́run tún ṣoore kan fún òun náà ó wáá fi ilé ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ kọ́ fúnra ara ẹ̀ ó wáá fi hàn wá ni mo dẹ̀ ṣe rí inú mi náà tún dùn máa dọ́gbọ́n béèrè iye tí wọ́n ń talẹ̀ ń bí èmi náà kọ́lé síwájú ilé ẹ̀. <laughs> bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀. ẹ wo màámi ṣe rí eléyìí tí a fi ń jí sọ yẹn ó sì ń jí láyé ara ẹ̀. kò mọ̀bi tọrọ ti wá lóòótọ́ ilé mi ni àmọ́ ilé mi tún kọ́ má sọ yìí tó fi kọ máa ah. máa sọ lórí ilé pọ. mi ò mi ò ní ìdí àti sọ. <laughs> ẹ ṣáà ń jowó eh, ara yín. mi ò ní ìdí àti ah màámi mi gan máa ń fẹ́ràn àti jowó ẹ̀ bọ́ hmm. níbi tí mò ń jowó yẹn rí ni màámi. Eh, eh, ìdí tí ò kí ń fi ṣe ilé mi ni pé ṣé ẹ mọ̀ pé inú ògì lẹ fi tọ́ wa tọ́lọ̀ ń dẹ́gbà fún yín pẹ̀lú ògì tẹ́ ẹ dà tá a fi da nǹkan tá a dà lẹ́nu. àlùbáríkà ọlọ́run ni. ẹ ẹni lọ́wọ́ jẹ́ seventy one birthday yín hmm. ó yẹ kó surprise àwọn èèyàn pé kí ni mo tún ń ṣe àmọ́ yé ọlọ́run hmm. nítorí èyí tó jẹ́ seventy fourth birthday nìyẹn ni mo wá fi ilé yín wọ̀nyí torí pé ẹ̀yin lẹ ní ilé. bẹ́ẹ̀ ni. Ah, ọlámilẹ́kọ̀ọ́. alẹ́ yìí lẹ ní ọlọ́run ọba lára èmi ló ṣe yìí fún tán ah, èmi ò mọ̀ èmi ò mọ̀ ọ̀gángan ọ̀gángan ibi bá ti mọ̀ pẹ́ mi wá. ọlámilẹ́kọ́ ọlámilẹ́kọ́ o ó ṣe ìfọ́n o mà ní tẹ́ni kíkà o ní ṣíṣe o ọlámilẹ́kọ́ ò tọ́jú mi ọmọ wa tọ́jú wọn náà O gbú ọmọ tó bá ti ń tọ́jú òbí ẹ̀ a máa rí ìtọ́jú ọlọ́run a máa rí ìyọ̀nú ọlọ́run ni wà á dàgbà ó wà ní púpọ̀ jíjẹ o ah, èmi mo ní kí n ti bẹ̀rẹ̀ màmá kó jẹ́ mi gan ni mi mọ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ tó ń yà mí lẹ́rìí pé mi ò lè sọ̀rọ̀ mọ́. Akin ṣìnú mà ní burú. Àmì àmì ó yà mí lẹ́nu. Adúlọ́ bí ẹ̀ẹ́dù ti ṣe ẹ bá ń gbàdúrà fáwọn náà màámi káwọn náà ṣe lè tó jẹ lé fáwọn òbí wọn. Èmi tẹ̀ ti ń ṣe èmi ń ṣe ọlọ́run á ìlè ṣe fún òbí ẹni ọlọ́run á wọ̀wọ́ náà lágbára ọlọ́run mo ṣe fún bàbá mi bọ́dé mo ṣe fún gbogbo ọmọ tó bá ti ń ṣe fún òbí ẹ̀ láyé yìí ọwọ́ ẹ̀ máa rògbò wà ní sẹ́nitì kàlágbára ọlọ́run o ṣẹkẹ́ṣẹkẹ́ òkèrè tóbi ọmọ aráyọ̀mọ̀ àdéjì lé yín lọ́wọ́ àwọn tí wọ́n ti ṣe fáwọn òbí náà ọlọ́run àjẹ́ kán lè máa ṣe. àmì jésù àmì àmì àmì ọlọ́run. màmí ẹ ọmọ fẹ́ kẹ wá lọ wo ara tí mo dá sínú ilé ìfún. ẹ rí pé ẹ rí pé mo ti kàn mí. ẹ máa wò mí.

ó ah, ń try o. mi ò mọ reason tó fi ń trouble ara ẹ̀ tó tó bẹ̀yẹn ṣọ́ọ̀bù ẹ̀ tó yẹ pé o ò ní o ò ní tàǹkọ ẹyọ kan báyìí kí ilé ọjọ́ mi tó ṣù ẹ́ last time tí mo débẹ̀ ẹyẹ kan ò tiẹ̀ sọ pé kílẹ̀ ń tà ń bẹ̀yẹn it's bad mi mọ́ mi mọ́ wàhálà tó tó tó fi rẹ̀ ṣe o. àbí kó máa lọ jà títà ìgbà míì mo lè má pa twenty thousand sílẹ̀ máa fi ṣú. kò wọ́ ọ̀tẹ̀ nìyẹn náà kò yẹ kó máa ṣe wàhálà kò wọ́ ọ̀tẹ̀. ó kàn bẹ́tà ju kí obìnrin rely lórí ọkùnrin kó tó spend. níṣòro kí ló ń tọ́ láti sọ. ó ń ju òkú ọ̀rọ̀ sí mi nìyẹn o torí mo yọ ẹnu mi gbọ̀ngbọ̀n mo yọ sọ̀rọ̀ ẹ̀ wá dá padà sí mi àbí ó níyẹn ó bẹ́tà ju kéèyàn kan máa depend lórí ọkùnrin kan èmi ló ń bá wí yẹn náà àánú mo mọ̀rọ̀ mo mọ̀rọ̀ gbọ́ má bàa mi sọ ètò òsì mo mọ̀rọ̀ tó sọ èmi ló ń gùn náà kò sí wàhálà àwa tá à ń dípẹ́ lórí ọkùnrin ṣe bọ́kọ mi ni ó dẹ̀ ń fún mi lówó ṣé orí owó tí mò ń gbà lọ ṣé omoye tí mò ń gbà lọ́wọ́ ẹ̀ wọ́n tó ń sọ̀rọ̀ omoye tí mò ń gbà lọ́wọ́ ẹ̀ owó tí mò ń gbà lọ́wọ́ ẹ̀ ẹlòmíì sálárì ọdún kan kò tí ì kà. ọba tó mi láìkẹ́ ọ̀hún ṣe máa ti nǹkan tí mo sọ nǹkan tí mo ní mo sọ dẹ̀ ẹ̀ fẹ́ máa kọ̀rọ̀ insult mi mi láìkẹ́ mi ṣe níbi èmi tí mo lọ́wọ́ advice yẹn. ó yá má bínú ọ̀rẹ́ mi jẹ́ ká tiẹ̀ pààyàn tì sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ gangan tí mo fi wá síbí báyìí ọ̀rẹ́ mi etí mi ti kú nígboro o ṣé o kì í bá ọkọ ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dáàdì ẹ̀ ni ẹ́ wọ́n dẹ̀ ní lẹ́yìn ọkùnrin alálùbáríkà a jẹ́ wípé obìnrin kan ló wà lẹ́yìn ẹ̀. ọ̀rẹ́ ṣe orí ọ̀rọ̀ tó bẹ̀rù báyìí ọ̀rọ̀ tó ń kọ́ mi lómi mo mọ̀ pé láìpẹ́ náà ló ṣe sọ ẹlòmíì ò tiẹ̀ ní bá mi sọ ọkọ mi ọkọ mi mi ò mọ nǹkan tó ṣe o kò síbi tí mi ti bá sọ̀rọ̀ mo ti sọ ní líle mo ti sọ ní rírọ̀ àti sọ bedroom àti sọ titi room kò síbi tí mi ti bá sọ pé ọ̀rọ̀ dáàdì ẹ̀ báwo ló ṣe jẹ́ òde má ó mọ̀ ọ́ ó ti ẹ̀ máa ṣáájú owó irọ́ ọkọ mi ò gbà kò gbà ní ìmọ̀ nǹkan tó ń rí ní ìmọ̀ nǹkan náà mo ti bá sọ bí ẹkùn dẹ̀kọ́ mi system tó tún fi ń bọ̀kọ sọ̀rọ̀ bí a tún gbọ́ ní ìmọ̀ ó ti sú mi o important ọ̀rọ̀ ló bá mi sọ ọlọ́run ó ti sú mi ẹ́. stop it o ò lè sọ pé o ti bá sọ o ti bá sọ wàá túbọ̀ máa bá sọ náà ni ó gbọ́dọ̀ gbọ́ ni torí tí kò bá gbọ́ ìwọ làwọn èèyàn máa ma bú níta ìyàwó ẹ̀ náà máa ma bú onú máa ma sọ̀rọ̀ sí I á kọ́ntínú láti máa bá sọ ni ọlọ́run adẹ́jọ́ kò gbọ́ sí ẹlẹ́nu tó ti wọ́n rẹ̀ yìí. kí ṣáà máa bá sọ kí mo bí mi ṣe máa ń bá sọ ṣé ọ̀la. ṣebí mo bí kí n lè jèrè ọmọ ni Èdùmàrè jọ̀wọ́ máa jẹ́ kí n jìyà. mi mọ ọkọ tó kù tí mo lè sọ sí ilé tí ọkọ mọ awú mi lórí ó wú mi lórí ilé ẹ̀ fà ìgbọ̀n. ẹyin akin. Ah! ó wú mi lórí gan-an o. ṣé mo láìkẹ́. mo láìkẹ́ gan-an o ah! mo dẹ̀ mọ̀ pé mọ́mí ẹ̀ náà inú wọn máa dùn gan-an ni. inú mọ̀ sí dùn. wọ́n ti fẹ́ ṣàdúrà pẹ̀. wọ́n kàn bẹ̀rẹ̀ sí í pray ni wọ́n ní inú ilé yìí ọlọ́run máa ṣe owó ìlọ́po mẹ́wàá ẹ̀ fún mi. in fact èmi gan mọ̀ pé ọlọ́run dẹ̀ máa ṣe lóòótọ́ jẹ́ kí wọ́n sọ nǹkan fún ẹ lẹ́nu àná sẹ́ni mo ti gba contract tí màá ríru ilé yẹn níbẹ̀ already i'm telling you. irú contract wá nìyẹn. Ah, ah. ìwọ náà mọ̀ bọ́ náà ṣe máa ń ṣe nìyẹn kò sígbà tí mo ṣe nǹkan fún mọ́mísí lásán last time tí mo ra mọ́tò fún wọn mo sọ fún ìgbà yẹn ni mo gba contract mo sọ fún ẹ pé mo gbà níbí ni but this time around lálẹ́ àná. mo mọ́tò fún wọn rí. Ah, you na mọ́tò tó ń lò yẹn ni mo rà á náà. àmọ́ ò rí mọ́tò ń dùn ẹ lẹ́tẹ̀ẹ́ta sí mo lè wọn lẹ́yìn ìgbà yẹn mi ò rí mọ́tò. àwọn èèyàn ìgbà mélòó ni wọ́n máa ń wà ara yìí bọ̀ ìyẹ́kọ́ ní ìṣòro èmi dẹ̀ mọ̀ pé ìgbà tí bọ̀bọ̀ ti láìpẹ́ mo mọ̀ fún àìṣe rẹ̀ fún pọ́psì. má ṣe má ṣe má ṣe fún ọ má ṣe fún ọ. wọ́n ṣe fún wọn. wàá náà má ṣe fún ọ. Ọlọ́run ò ṣe o Ọlọ́run ò ṣe o Ọlọ́run ṣe o bí wọ́n ṣe fún wọn. wàá náà má ṣe. kí n tó bá ti ṣe fún wọn jẹ́ kí n sọ kinní kan fún ẹ wàláhì bó ṣe sọ fún àṣeyọ ọlọ́run jẹ́ máa gbà fún ẹ bẹ́ẹ̀ sórí owó ibi tó bá ti wá mú owó yẹn ọlọ́run máa wá fi ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ rọ́pò síbẹ̀. bẹ́ẹ̀ ni tèmi náà máa tún fi gba kọ́ńtrátì ńlá. tó tún máa jù yẹn lọ jẹ́ wọn aṣọ kìnnìkan mm. fún ẹ by time tó bá ṣe fún popsi tán wà wá rí i pé kitchen lásán lélẹ̀ máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ nǹkan tọ́lọ́run máa ṣe fún eh, gbogbo lèmi máa jẹ́ kitchen. i'm telling you ìwọ tó tẹ máa tún láìka àti sin ajá tẹ́lẹ̀ sórí ilé ajá la kàn máa máa sin bẹ́ẹ̀. i'm telling you inú ilé yà á kàn jẹ́ kitchen àtàjà. ní ìkọ́ tọ́lọ̀ máa tún ṣe fún ẹ lẹ́yìn ìgbà yẹn. pẹ̀lú gbogbo àwọn bedrooms tó wà bẹ́ẹ̀. everywhere nǹkan tó bá wù ẹ lọ máa fi dá lára nígbà tó bá ti pàṣẹ sojú ilé yẹn kí ló fẹ́ máa ṣe wàá máa bọ́ wọn bẹ̀. Ah, ìfà tó ṣe gan mo appreciate kitchen ó máa ṣe ìwé ẹ̀ fún wọn lágbára. mo lọ sórí kinní kan tó wà ní sórí jẹ́ kí n jẹ́wọ́ fún ẹ̀mí kò jẹ́wọ́ tẹ́lẹ̀ sórí ọ̀rọ̀ tó sọ ṣé kí n tó sọ pé kò sí èmi ti mọ̀ kó máa rí bẹ́ẹ̀ hmm bọ́mí mo kó máa yábà yìí nítorí tiẹ̀ gan-an ni mo ṣe lọ ṣe surprise yẹn fún mọ́ sí mi. bẹ́ẹ̀ni torí mo wò pé a sọ ní bàbá sọ̀rọ̀. ọ̀tẹ̀ ni ẹ́ so ti balance dáadáa lẹ́kàn ó gọ̀ ó ponú ni ẹ́ ló ah, gbọ́rọ̀ tó ń sọ so nítorí tèmi òun ló ṣe kó o di ń dilé fún ìyá ẹ̀ nítorí kó o lè bá mi sọ̀rọ̀ lọ́kàn tiẹ̀ ń sìn lójú ara tiẹ̀ ń sọ pé ó fẹ́ bá mi sọ òótọ́ ọ̀rọ̀ ìtorí ẹ̀ ló ṣe kọ́lé fún ìyá ẹ̀ jọ tí n bá wá gbọ́ òótọ́ ọ̀rọ̀ tó sọ fún ọkọ sí wà lọ wo ni àbí tó bá bá mi sọ sí mi ò bá gbọ́ tó fẹ́ gbà wo ni àbí kí ló mọ̀ tí mo fẹ́ ṣe fún dáàdì tèmi pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí ó mọ nǹkan tó fẹ́ ṣe fún dáàdì mi nítorí mi ò kì í ṣe làwùlàwùlàwùlàwùlàwù mi ò kì í ṣàṣe hàn bí irú ti yín ó ti jọ bẹ́ẹ̀ àbí dáàdì mi wá complain fún ẹ wípé inú gọ́tà lòún sùn àbúrò rí lé sùn. jọ ǹjọba tó fẹ́ ṣe fún dáàdì mi lọ́la ṣọba tí mo fẹ́ ṣe fún dáàdì mi ní. ẹ ń ṣe ń sọ́nsìn ni. private jet ni mo fẹ́ rà fún dáàdì mi. private jet. private jet ni mo fẹ́ rà fún ọ. kí ló máa padà ṣe fún ìyẹn o. àti máa ṣe fún ìyá mi. ẹ kò dìgbà tó bá ra private jet. náà ìdẹ́gbẹ̀dẹ̀ ló fẹ́ fẹ́ rà nìyẹn private jet tó fẹ́ rà fún dáàdì òwúlò fún wọn náà kí ni wọ́n fẹ́ fi private jet ṣe nídìí fọganáísà ṣorúkú ò ní làákàyè òun ro bàbá mi pin ṣé mo rò yẹ ẹ̀pin ni òun sọ pé private jet ò jẹ́ dádì mi torí ó ṣe fọ́gá jọ ìyá ẹ̀ tó ń ta fùfú ṣódìndínlé tó kọ́ fún wọn yẹ o ra mọ́tò tí wọ́n fi ń kéèdú fún mọ́mí ẹ̀ o sọ pé o ra mọ́tò fún wọn onímọ̀rí ń di wọn onímọ̀ sọ pé mi ò rí mọ́tò di ìyá ẹ̀ torí mọ́tò yẹn ṣe èlú náà fi ń kó ìwọ náà ń dìlíbà fún o pa gbogbo ẹ̀ kó fi kọ́lé fún ìyẹ̀wò aṣọ fèmí ń bí pé ṣe nǹkan fún bàbá ẹ̀ ẹ kàn dé bí ìsìn torí èèyàn máa ti fún yín ní opportunity kan láti ẹ̀tí lè jẹ́ kẹ́ ẹ máa sọ̀rọ̀ báyìí lákàn máa ṣe bálabàlà wà máa fi gbólógbòló mò ń yín ẹ̀kọ́ kọ́lé fún yẹn ìsìn ó lè sọ di bàbàrà ó sọ di kan mi. tí mi ò bá bẹ́ẹ̀ kọ́ ọkọ̀ fún dájú yìí kí ló kàn kí ló kàn mo lè má ṣe anything fún wọn wọn ò wọ́ọ̀tẹ̀ lọ́wọ́ mi nìyẹn mo lè má ṣe fún wọn kí ni tiẹ̀ gbogbo ẹbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi lẹ́nu. ọ̀rọ̀ iná ni mò ń sọ gbogbo nǹkan tá à ń sọ yóò tù bí eléyàkín private jet tó ń sọ. hello ó lè má ṣe àṣehàn èmi ò ṣàṣehàn tí ìbádẹ́ ṣe ẹni tí fún dájú mi kò pọ́n kí ṣe bá bá ńlá kù bàbá ẹ̀ ọ̀pọ̀ tì ní kí ṣe kọ́fọ́ bàtó bí mi ni ẹ̀bẹ̀ sí nígbà bẹ́ẹ̀ jẹun ẹ̀rọ dídò ní ìjà ẹ̀ tí yóò wé jẹ ó dé ra nà ṣe. ó ta kókó lójú ọmọ ènìyàn tí ìwọ ìwà sọ ní bàbá rẹ ní ṣe nǹkan fún pérèǹtì tí òun ṣe pérèǹtì ẹ wá ní ṣé ìwà tí mo jọ ìwọ ìwà ṣe ní ìfẹ́ bàbá rẹ àwọn èèyàn ṣe wọ́n ṣe wọ́n bí ibi ìdí sílẹ̀ jọ́sìn. ṣé òní kí ìwọ ọjọ́ báwo èèyàn ṣe wá gbówó tí òfin ní wọn bàbá ẹ̀ tí òfin ní lè ṣe nǹkan fún bàbá ara ẹ̀. ẹ̀yin ọ̀run nìkan lẹ́lẹ́ tán mọ́lẹ̀. ẹ sọjí báwo ni wo mo wà lọ́dọ̀ àkíjàre mo kọ̀ lọ́dọ̀ ẹ̀. ó ti pa sáyidi ni o sáyidán bí àdéláì ní kándẹ́lì. ọmọ mi yé.

ẹ dúró sáà mi ìmọ̀ yín rí sáà ẹ ṣe sùúrù náà mi ìmọ̀ yín rí náà. ní sùúrù ṣé o fẹ́ máa drag ẹ̀ mọ́. mi ìmọ̀ yín náà. tí bàbá bá ti dé sọ fún wọn wípé àwa council la wá síbí ipe kí wọ́n wá sí ọ̀dọ̀ wa àti pé mẹ́sìn wọn. ẹ̀ńkọ́ tẹ máa fi ọdún yẹn. wọ́n wá sanwó dí wọn ọdún mẹ́ta ló jẹ tó ń sanwó. ó kẹ́ni tó tù ú torí pé ká má bá jìyà ṣòun la ṣe á má jìyà lọ́pàá àní torí pé ká má bà jìyà láṣẹ já má jìyà lọ́fà ta ni ó wá tu àdìtú lára náà o ó yẹ ọba mi dàkún bá mi tan mọ́lẹ̀ sí i lórí páyé òkùnkùn lámì gbé o lóye òkun lù òṣùbà yìí òkùnkùn ṣùgbọ́n oṣù báyé ayé òkùnkùn àmì gbé. jẹ́ kí tọ́kì máa fi kóró oúnjẹ fún mi lọ́tẹ̀ bóyá kò fẹ́ àṣàlẹ̀ ìgbín ilé tó bá lé ọ̀rọ̀ mi làtẹ̀. ó dẹ́ mo ti gbọ́ inú mi jẹ́ ń dùn lénìí inú mi ń dùn lénìí torí kéékèé nípa kí wọ́n àlè kọ́sí mo yí chicken yìí nìyẹn like mo fẹ́ roast ẹ̀ ló máa fi ṣe fàájì márùn ún àǹtí mi ó ti like spicy gan too much kí ló dé. Thank you.

ewo lẹ ṣe. ohun ẹni mo ohun òṣòro mọ. Ah, ah. ẹ̀gbọ́n wà tẹ̀lé ń ṣe báyìí. ẹ má bẹ mo ti ní kí ẹ má máa fúnra ẹni àdúrà àwọn wàhálà tẹ máa ń ṣe. ẹ má máa ṣe nǹkan gáàsì yín kọ. orí gáàsì ń dilé mi rí ni. àmórí o. èmi ò lo gáàsì rí. gáàsì yẹn camp gas ten ló ń kọ. ọ̀làjú ló dé ló jẹ́ àgbàgbé gbogbo àṣà ìdílé wa ṣebí civilization ló dá yé kíní kọ̀ọ̀kan la ti ń fi dáná kí gáàsì tó dé. èdú tá à ń lò rè ń ó ṣe bẹ̀ jìnnà fi ń ṣe jìnnà eléyìí dùn o. ojú ẹ wà òkè ojú ẹ wà òkè ọjọ́ ìwé. Ah, kí ló dé. ẹ gáàsì ni wọ́n máa fi ń jẹun ìlú là máa ń lò. in fact ah ah súnmọ́ pọ́kọ́ mi ló ń bẹ̀yẹ̀ jẹ. <laughs> sori sọ̀rọ̀ ẹ̀ mi ò láìkẹ́ o àkí mm. ah, ló ń ṣe ẹ́ gan-an mm. mi láìpẹ́ o ti ń bàjẹ́ ju owó dẹ̀ fẹ́ máa yọ ayọ̀ kìíní má bá mi dánrọ́ ẹ̀wò bíbá yìí ó dẹ̀ jókòó tẹnu bọ̀rọ̀ tá à sọ sọ̀rọ̀ ẹ̀ ah, mo ti ń bàjẹ́ mi láìpẹ́ o. ó mọ̀ pé ọwọ́ tó fi mú ọmọ yìí ló lè náà fi mú un fẹ́ gbọ́ pé tíyàwó mi bá sọ pé òun ò fẹ́ mọ́ nínú ilé òun lọ nìyẹn. o <laughs> ti gbọ́ bẹ́ẹ̀ yẹn o lójú ẹ̀ bébì tá a sọ dùn jẹ́ ká sọ èyí tí wà important ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ ń kọ́. èwo nínú àwọn ẹ̀ tá a sọ èyí tí mò ń tẹnu mọ́ jù tó wà important sí mi lọ́wọ́lọ́wọ́ ìwọ ni. Hmm. Hmm. ṣé ti mọ́tò. mọ́tò <laughs> mo ní láti tí ìyẹn tó ń lọ hmm, kò sí wàhálà náà. ẹ̀gbọ́n mi. àbúrò mi. mo ti ẹ̀ ń ro nǹkan kan o. pé kan. ṣé mo débi ìdílé ayé ń lọ yìí a gbọ́dọ̀ máa mọ nǹkan tá a gbọ́ máa máa ṣe fúnra wa. Uh-huh. nípasẹ̀ ọ̀rọ̀ ọmọ yín Akin mo ń wò pé ṣé mo ṣe pé àlè lọ rí Akin báyìí àbí kí ilẹ̀ ni mo rò sí. ọ̀rọ̀ láti gbẹ́ bà lọ́kọ̀. irọ́ because irú ìgbé ayé tẹ̀ ń gbé mi ò láìkí ẹ o kó ṣe kó ṣe kó ní àjò náà àjò náà. ṣé ń tiẹ̀ o ṣe òjàre kí ló fẹ́ ṣe. nǹkan tí mò ń sọ ni pé ṣé rí pákí ṣe ń ṣe yìí ìgbé ayé òṣèlú la ti ń gbé o ìgbé ayé òṣèlú o kódà ṣe nǹkan tí máa fojú èrè ti ń bá mu. ó máa ń bọ́ bẹ̀ mí. ẹ ẹ mo kàn wò ó fẹ́ wò ó nù mo fẹ́ wo kíni. mo fẹ́ wo wo. àmà tẹ̀ sí. ẹ ní sùúrù ẹ̀gbọ́n mi. a ní o má yẹ̀ wò. ẹ̀gbọ́n mi tiẹ̀ gbogbo yìí tẹ̀ ń bè mí fà níbi orí ọ̀rọ̀ ẹlẹ́bàdé mi ò fẹ́ o mi ò fẹ́ o mi ò fẹ́ o nǹkan tí bá ti bá ẹ sọ ẹ tí àkẹ́ máa gbọ́ tọ̀dọ̀ mi náà. ó máa wá dìjà o ṣọlẹ́ bá ti mo tẹ̀ yìí tàárọ̀ tọ̀sán àti talẹ́ ni mo tẹ̀ pọ̀ mi ì dẹ̀fẹ́ kẹ́ni kankan wá short reaction. ẹ̀gbọ́n mi ewédú lẹ̀ bá wa lò. ṣé ọ̀rọ̀ àkìlọ̀ bá wa ni àbọ̀rọ̀ ẹ̀ bá tèmi lórí ìtàn sọ gangan lọ. ẹ bá ń bínú. ẹ̀gbọ́n mi àwọn àwọn máa máa bébù mi o lórí ẹ̀bà ẹ̀rẹ̀ ń lé mi mú kiri lórí ẹ̀bà mi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o mi ò mi ò láìkẹ́ ẹ rọra o ẹ rọra o ẹ rọra o. tó tó wà nílé náà ìwọ náà ló ní. a ní mo ti ẹ̀fẹ̀ change tí mo wà personally ti ẹni pati ṣubú mi tó wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ i think in two weeks time mo fẹ́ mm. gbé mọ́tò tuntun débẹ̀. débẹ̀ ẹ bẹ́ẹ̀ di ọmọ kékeré. nírọ́ ọmọ eh. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi gbogbo mo fẹ́ kó ní mọ́tò kò ní tọ́ ọmọ ẹ̀. mo fẹ́ surprise ẹ̀ ní máa wọlé mm. máa rà fún ẹ̀fọ́ kó tì yá. ṣàtúbí next week. má jẹ́ kó jẹ́ next week. mo fẹ́ surprise ẹ̀ ní máa wọ̀ tó bá jẹ́ next week rọ́bísì ni màá rà fún ẹ. Eh. ọlọ́run deep latest hmm? latest ni o tí ẹ wo fà máa dá nylon lọ́wọ́ ẹ ọlọ́run. irú ẹ ni ọ̀sẹ̀ tó gbọ́ bẹ́ẹ̀ yẹn this me my draw <laughs> mm-hmm. thank you baby mm-hmm. <laughs> thank you ale mm-hmm. kí ló ṣe ẹ wò èmi náà fẹ́ mọ́tò mo fẹ́ mọ́tò. gbà mí ó fẹ́ kí ni. tó fún ni ni ọmọ yìí ti gbàjẹ gan o onímọ̀ ìṣẹ́ sọ́dẹ̀ kan yẹn o kí ló dé sí tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ gidi gan. mo kàn bẹ́ sínú mọ́tò káàkiri campus ni mo náà fẹ́ mọ́tò mọ́tò ni mo. kúlà tó ń gbàgbọ́ ṣẹlẹ̀ ṣé mo báwọn káńsù ti wá gbé kíní tẹ fi ń ṣiṣẹ́ wọ́n fẹ́ pé ká lọ bá Akin bó tiẹ̀ jẹ́ chíǹjì kan kó sì bá yín wá náà àbí kúrẹ́ nínú sọ. láti fi ṣe kí ni. a tẹbi bẹ̀rẹ̀ bísínẹ́sì ni. ẹni bímọ ọmọ ló máa sín ẹni tí òbí ọmọ ló máa sín omi jẹ́mi ìgbádùn ẹ̀yin àparò lélẹ́yìí mo fi ń jẹ̀bà. Hmm. Hmm. ìwọ gan tó ń ṣiṣẹ́ ó àparò jẹ́rìí kí ni tó fún sínú owó kọ́kọ́ bá mi ẹ̀jọ̀ fún mi twenty k thirty k mo ní bùkátà student ojú bẹ́ẹ̀ lọ. okay okay now ah, ah. à ń jẹun lọ́wọ́ yìí. like you. o mọ tó ṣẹlẹ̀ o tí ì lè mọ́tò. bẹ́ẹ̀ ni máa ti lè mọ́tò sí i a fún ẹ lówó tí wàá fẹ́ra gbogbo àwọn nǹkan tó bá ní. máa fún ẹ ní three hundred and fifty thousand. ìwọ ni wọ́n ti pàṣẹ fún two days now ìwọ mọ̀ ẹ̀ sọ́ọ̀rẹ̀ gidi gan o sọ́ọ̀rẹ̀ gidi gan jẹun tó kó mi ti kojú olùgbòmọ ìjẹun máa gbà nù ẹ tí o bá ràn jíjẹ lọ́ọ́ máa gbà nù ẹ owó ọkọ mi ni máa gba ìdá mẹ́wàá lọ́wọ́ ẹ ní ọ̀nà kí n ti pọ̀jù fún student ẹ mò ń bọ́ ọmọ ìjẹ́rìí o. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ah ọbẹ̀ yìí nǹkan ti wá rí báyìí lẹ́nu. olùyẹ sábà ẹnu tí o bá ti dùn lẹ́nu ẹ bá ń gbé. kò ń ṣe pé kò dùn mo kàn ń wò pé kò sùúrù abẹ́kúta nù ẹ̀ mo ránṣẹ́ sí i ọgọ́rùn nítorí pé ẹ̀ẹ́dẹ̀ ń ta táyà ń sìn àbẹ́ ń ṣiṣẹ́ pẹ̀lú kìnìún táyà lẹ́ẹ̀ máa ṣe pọ̀mọ́ ló máa le tó yìí ah, ah, ìyẹn dẹ̀ dàbí ó dàbí táyà mọ́tò. ṣé bọ́ọ̀rọ̀ àtúnlọ́gbà wa ah, bọ́ọ̀rọ̀ àtúnlọ́gbà wa ó ti parí ìlú lọ́sọ̀ọ́ dákìjẹrẹ ọrùn jájẹrẹ ó pamọ́ níwájú aráyé kedere ni níwájú rẹ wọ́n mú ga ilẹ̀ tóbi. èkìsẹ́ èkìsẹ́ àwọn ọ̀dọ́ tó kúkú ọlọ́run àkọ́ gbà ẹ̀ tí èmi ló ń lọ́dọ́ ṣẹlẹ̀ gangan ni pé nígbà táwọn káńsù mú lẹ́tà wá tá tètè rówó yẹn san wọ́n wá padà wá wọ́n wá gbé màṣíìnì bọ̀dá mi ṣùgbọ́n gbàtọ́ ti gbé machine lọ àwọn pé. ọkìlọ́ tẹ̀ ń dà mọ́ ara yìí ṣe bọ́rọ̀ dáàdì mi lẹ́fẹ̀ẹ́ sọ dáàdì mi lè wà lórí ìjókòó ẹ̀yin dákẹ́ ẹ̀jẹ̀ kan sọ̀rọ̀ náà ẹ̀ dákẹ́ ẹ̀jẹ̀ kan sọ̀rọ̀. pause the má bínú o jàre ara ń ta máa ń sọ fún ẹni yẹn wótòwórú ẹ ti pọ̀ jù má bínú o jàre ọmọ kò sẹ́ni tó mọ̀ ń pọ̀ bí ọlọ́mọ èmi mo nà ọmọ mi akínrin bàbá rẹ̀ sórí nígbà tọ́rọ̀ tìbí ti rí bó ṣe lóun máa rí yẹn nígbà tá a rówó fún fún kánsù wọ́n ti wá gbé machine tí mo fi máa ń pọ́ǹpù táyà èmi tiẹ̀ ti kọ́ sí mi pé wo mo ti bà fún ọlọ́run mi ìṣiṣẹ́ mọ́ òun náà ni ọlọ́run wá fi jí nǹkan mi pé nígbà ní mi ò ṣiṣẹ́ mọ́ kò dá bẹ́ẹ̀ kò dá kéèyàn má ní iṣẹ́ lọ́wọ́ pàápàá jù lọ akin kò ń sùn kò sùn ó wá ní ó ní ọ̀rẹ́ kan níbi ilé iṣẹ́ táyà ó wàá mú mi lọ́bẹ̀ wọ́n wá fẹ́ sọ mí di distributor wọn níbẹ̀ wọ́n wá ní láti lè jẹ́ distributor wọn o èèyàn láti deposit nothing less than two hundred and fifty thousand bẹ́ẹ̀ bẹ́ẹ̀ two fifty bó bá ṣe gbówó yẹn bá jẹ kéré mọ́ lọ́jà kan máa ma fún ẹ mọ́ wà ó five hundred thousand wa, ó one million wa, ó five million. Mm -hmm ó ní ten million bí wọ́n ṣe máa ń deposit nìyẹn bí bàbá ṣe deposit tó ẹ mọ̀ wá ní èmi ò ní kó tiẹ̀ fún mi lówó yẹn this time tó bá mú owó yẹn wá á dàbí joint business profit tàbá ń rí lórí ẹ̀ àlè ìjọba àbí. ṣùgbọ́n nígbà tí wọ́n tún wá fẹ́ parí gbogbo ẹ̀ wọ́n á nípa àwọn táyà tó máa ń kó láti Korea wá sí Nàìjíríà ó tún máa ń ship sódà tó bá débi à lè tà á jèrè tó pọ̀ mo mọ̀ sáà pé tá a bá ti lu five million òye òye tó kù kéré. mo rá dáradá o ní tí o bá jẹ́ bó ṣe jẹ́ náà mi mọ rízì tí dáàdì mi fi ń gbà yín láyè tẹ́ fi dọ́rẹ̀ káàkiri bí afọ́jú yes kò yé mi ẹ̀yin náà gbọ́rọ̀ tẹ́ sọ sọ̀rọ̀ tẹ́ sọ yẹn sójú ẹni tí wọ́n fi owó tọ́ sójú ẹni tó rówó rí ẹ̀ sọ̀rọ̀ five million naira bẹ́ẹ̀ ni pé mo rọ owó lókè mo èyí gbọ́dọ̀ sọ̀rọ̀ two fifty thousand naira mi a ò tí ì rí nǹkan ṣe sí yẹn ẹ̀ ń sọ̀rọ̀ five billion naira. five hundred tiẹ̀ mo ní tó bá rí tó bá mú wá kájọ ṣe business. five hundred thousand owó kí ni ẹ̀. deposit sí ló ṣe. ṣé kọ̀ǹpọ́sítì ní kọ́ta táyà ni. ṣé mo pé àtìgbà tí a ti kéré náà tí ẹ̀yin wà ní secondary primary school náà wà ní sẹ́kúrì ẹ̀yìn lọ́pọ̀ bẹ́ẹ̀ lọ àtìgbà ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe ṣe àbúrò mi ò bá má sọ̀rọ̀ sí ti kó dún. ẹ wo dádì dádì aṣẹ́jú wọn ti pọ̀ jù àbúrò dádì mi lè jẹ́ lóòótọ́ bọ́ tá a ò jìnnà síra jù ẹ ti bẹ́ jù bẹ́ẹ̀ ni ẹ ti bẹ́ jù ẹnu yín ti yá jù ah, ẹ má farabalẹ̀ náà kí ló kí ló ṣe yín ẹ wá mú ẹ wá lọ lẹ́yìn ẹ ń lọ ẹ ń bọ̀ ẹ ń mú dádì ẹ fi ń tọrọ owó káàkiri ẹ̀yin náà jẹ́ kọ́sán yín do ní bára ẹ ń tọrọ owó kiri sọtẹ́ ẹ̀ bá rówó yẹn lọ́dọ̀ mi sìn ẹ tún lọ dún ẹlòmíì ọ̀dọ̀ ẹni tẹ́ ń lọ yẹn sì ṣe máa lọ yẹ̀yẹ́ mi bẹ́ẹ̀ kọ́ ni ṣé kọ̀ǹpọ́sítì ni kéèyàn ṣe jura ẹ̀ lọ ni ṣèbí ntágbára èèyàn bá ká lèèyàn ṣe ṣé dandan ni kẹ́ ẹ ṣe jura yín lọ ẹ sọ fún mi. èmi ń tọrọ bára. bó ṣe jọ nìyẹn bó ṣe jọ nìyẹn tẹ́ ẹ bá rí táyà tà ẹ wá nǹkan mi tó bá lẹ̀ sínú ẹ ẹ máa ta. lẹ́nu wọ èmi wá sí bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o. akin. bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o. ẹ fẹ́ gbá mi ní ojú. wọ́n ní bí ọmọdé bá kọyún àná àwọn àgbà fi tán ọmọ àlè ni ẹ o. akin mo repeat ọmọ àlè ni ẹ ìwọ ìbá má jẹ́wọ́ sí mi àmọ́ torí ká bá lè sin lè gún la ṣe ń ṣoore hmm. èmi jìyà lórí ìwọ.

ṣẹ́gun omi lẹ́gbẹ̀ẹ́ ààrẹ. kí ló ṣe Akin Akin kí ló ṣe fún kí ló ṣe fún kí ló ṣe. àwọn bọ́lájí lọ́dọ̀ jà ní ọ̀gbọ́lá gbogbo wọn wá dáhùn ah! fún bọ́lájí wá ah! nìkan lẹ lè mọ́lẹ̀. Dẹ́njẹrẹ. Èdùmàrè jẹ́ ń jèrè o ó jẹ́ ń jèrè o jẹ́ ń jèrè ọmọ ọmọ mi yé jẹ́ kó tọ́jú mi torí ọmọ mo ṣe ṣiṣẹ́ jẹ́sù ọmọ ó jiná fún mi jẹ́ torí ọmọ tó mo ṣe ṣe wàhálà jẹ́ kí iṣu ọmọ ó jiná fún mi jẹ́ jẹ́ ń jèrè o jẹ́ kí n jèrè o ọ̀run jẹ́ ń jèrè o. ó pamọ́ níwájú aráyé kedere ni níwájú rẹ pàmò òun ọ̀pọ̀ ọ̀gá ó dẹ̀ tún tóbi ọ̀run mo mọ̀ pọ̀ ga ó ga jù ayé lọ mo mọ̀ bó tóbi ó ga ayé lọ. ọ̀rẹ́ mi ti mi ti fi mo ìdíkùn yọ ọ dábàá wa yìí náà lè sì kú ẹ báyìí náà á kú mọ Sir, after that I carried out few of them just confirm pé ọmọ yín ní kékeré fún mi. any problem. yes sir. ah nítorí àìrí ìtọ́jú tó péye. ibi tí wọ́n là mọ́lẹ́gbẹ̀ẹ́ ó ti affect victory kan ṣe tó ń ṣiṣẹ́ mi méjì tó kù. and solution kan ṣoṣo tó wà sí i a ní láti ṣe kidney transplant. kidney transplant. yes sir a dẹ̀ ní ìdí ẹni tó máa donate ẹ fún ní kíákíá. ọkọ mi àdúrà ṣùgbọ́n fún mi fi orúkọ lọ́ńbẹ́ fi sẹ́yìn alábíwá Muhammad. sàlámù alábíwá sọ̀rọ̀. Mm-hmm jọ bá mi tọ́jú ọmọ mi gbóyè mi àti àjọba sọ́tún tẹ́lẹ̀ mi but. but kí ni but kí ni wúrọ̀ di àti wọn ló bímọ yes. dàbọ̀ kí Ha! Má ṣe kékeré wọn. Má ṣe kékeré. Roll the heart. Roll. Dọ́pọ̀! Dọ́pọ̀! Roll the heart. Má má ṣe kékeré. Roll the heart. Subhanallah. Subhanallah. Subhanallah. Wo lóhùn? Àbúrò màá ní méjì. Wọ́n máa jẹ́ kí n rí àdùn tó lórí owó. Wọ́n máa jẹ́ kí n rí àdùn lórí àkè ọmọ kan tuntun tí mo mà ní náà nìyí ọlọ́run dókítà ṣé àlejò tó lórí mi. àlejò tí ń nà á kàn ní láti carry some series of tests tí ní èyí tọ́lọ́ nígbà tó wá òkè àyè ọ̀kan náà tọ́lọ́ nígbà tó wá òkè. abiyamọ ni mímu jìyà gidi lórí ẹ tí wọn ò bá mọ̀ ìyà tó tó yà tó ju ìyà lọ́mọ jẹ́ ká má jẹ́ o. oṣù oṣù báyé òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn làmì gbé òkùnkùn ṣú oṣù báyé o. Dadakin, dadakin, dadi, dadi, dadi, ara kí ni ìyá mi mọ ojú sí mo kàn pàdé àwọn fún mi. bí mo ṣe ń bọ̀ mo kàn rún àtàwọn classmates ẹ̀ tó gbé jókòó ọkọ̀ òun pání bí mo kàn tó ṣe. kí ló ṣe. ayẹ̀kọ́ òun kó náà bá kọ́ bá kọ́ ní ojú sí. ó rò pé àbíká máa gbé lọ sọ́sítà wo ẹ kú mọdé eléyìí sọ̀rọ̀ hospital wo lọ rè mú fóònù mi wá. ṣé a pe bàbá ẹ ojú ojú àṣà ìríbi ojú àwọn òdì rọrùn. ilé adébálà ẹ. níbi àrìndé ṣóun la máa rìn dé àrìndé la máa rìn. ayé àkàkàtà ẹyẹ ara yìí bẹ ayé tá a mọ ti yé ayé tó ta bàbá tó ta ayé tó ta ọmọ kí lẹ̀ ń wò táyé fi kọ́lé tó yẹ yàrá sára ọmọ yìí tó fi tó yìí. Ah, eh, eh, eh, mi ò dákẹ́ ìgbìyànjú ládìgbà tó ti sick gbogbo oògùn tán ní kí n rà lọ hospital ni mò ń gbìyànjú gbogbo ṣe ń dọ́wọ́ mi ni mò ń rà ní kọ̀ọ̀kan tó bá dẹ̀ ti lò kán tán àádẹ́ tún lọ àtún lọ tó hospital iye ìsọ̀rọ̀ oògùn ọsibítù kì í sẹ̀rọ̀ oníwòsàn èèbò ayé ìsọmọ ẹlẹ́ẹ̀rọ ògùn. àbọ̀ yín mò ń bọ̀. ajá ti bẹ ní ìdí ọ̀gẹ̀gẹ̀ ọ̀jẹ̀ adé ìdí ọ̀gẹ̀gẹ̀ ẹsìn ti bẹ ní ìdí ọ̀gẹ̀gẹ̀ adé ìdí ọ̀gẹ̀gẹ̀ gàgàrà ti bẹ ní ìdí ọ̀gẹ̀gẹ̀ ọ̀jẹ̀ adé ọ̀gẹ̀gẹ̀ ewúrẹ́ ti bẹ ní ìdí ọ̀gẹ̀gẹ̀ ọ̀jẹ̀ adé ìdí ọ̀gẹ̀gẹ̀ níṣẹ́ mi, àwọn múlẹ́rọ́ mo oúnjẹ ajá mo já eegun mo oúnjẹ mo mo mú oúnjẹ ewúrẹ́ mo mú fún ìdí ọ̀gẹ̀gẹ̀ mo dé yìí wọ́n bá pé èmi ọ̀gẹ̀gẹ̀ igi àgùnlá ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlá fúnlẹ́rọ́gọ́ ọ̀gẹ̀gẹ̀ o igi ọ̀là lógún o ẹ̀yin lọ gbé mi tẹ́kọ̀ dáhùn pọ̀ mi tẹ́lẹ̀ ẹ̀ níjẹ́ kí n jábọ́ wọ́n ti gbé e dé o wọ́n ti máa ń gbé wá má jẹ́ kó mo kú lọ́ọ̀dẹ̀ mi ẹ dákun ẹ̀yin tẹ́ gbé mi tí mo fi di tí mo dì kí ni wọ́n wà lò tára ọmọ yìí ó fi yá tí ó fi gbádùn ẹ jẹ́ ìmọ̀ ẹ ẹ. ẹran iṣẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì ń jẹ́ bí idán lágbèsọ̀dì rẹ̀ ẹ o mo dúpẹ́ ẹ jẹ́ ìjókòójú ó tì mí ojú òní tì ojú kì í ti ná alẹ́ ẹ ṣeun mo dúpẹ́ ẹ tó láyé ìbáyín ni mo jẹ́ lónìí ẹ má ohun mi ẹ̀yin tó ní ilé ayé mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun nítorí ẹ máa ń mi ṣe ní gbogbo ìgbà ẹgbọ́n mi yé dáadáa ṣé rí wọn bá yìí tí n bá ṣe nísìn kì í ṣe pé títí láéláé o bí iṣẹ́ mi ró ni n ó ṣe fún nísìn ẹgbọ́n kélédùmọ́rí àwọn tó nílẹ̀ tó láyé tó lọ́run kó sì fún àṣẹ. bómi bá kún lómi borí afárá ìgbífọ́ ìṣẹ̀ ìgbífọ́ ìrò ìgúngbòkun lọ́rùn ẹ̀sìn mẹ́ta sáré gólótó gólótó láìlújá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló pàjà ìlẹ̀kẹ̀ ẹ̀yá gbọ́ ẹ̀yá lọ́lé rá Ọ bà nìfọ́ gbọ́ ó lọ sóde ìgbẹ̀yìn ẹ̀yìn ìyá mi ẹlẹ́yẹ nìkan ló rọ́gbọ́n dá kí àná ẹ wá o tútù làárọ̀ bàbà tútù làárọ̀ bàbà tútù làárọ̀ ilé olúwẹ̀rí kì í gbóná kára ó ọ kára ó rọ̀ ọ́ gbéra kó dandan ni kó o dìde erugalè ara ó ara ó rọ̀ ẹ̀yìn rí èyí kì í ṣe pé ti títí láéláé o ṣé lára rẹ̀ tó rọra balẹ̀ níwọ̀nba yìí. bẹ́ẹ̀ bá wa fẹ́ kọ́ ọmọ yìí ó kú kó tó dago kan òru lónìí àṣẹbọ kàǹkà tí kagúnláyà á wà gbé ẹbọ yìí á gbé lọ sórí ìta mẹ́ta bàbá gbé ẹbọ yìí dórí ìta mẹ́ta báwọn ìyá mi ọ̀pá kí àlàkí alágogo dẹ ajímọ̀jẹ̀rán tó léegun ìgbín ìyá mi àbẹ̀ní fi jí bọ́rí tiẹ̀ ní kùtù hàì bó bá lè gbẹbọ yìí ara ọmọ yìí ó yóò sì gbádùn ìyún ní ìyún tó kù táwọn tó láyé tó lọ́run ni kí n sọ fún yín. bàbá ẹ báwo gan-an la ṣe wá gbẹbọ ṣé fúnra yín lẹ́ẹ̀ bá wa gbé ni àbí. ń bẹ́ bẹ́ẹ̀rẹ̀ náà ni ògbè òkè òkú lòkúrè bàbá ọmọ ló lọ́mọ ṣebí bàbá rẹ̀ ló dúró yìí ẹjẹ́ rẹ̀ sí ní. ìwọ ló ṣokùnfà rẹ̀ wá sáyé kò sì sẹ́ni tó bọ̀ ògbé nígbà tí èsì pé rẹ̀ kú. èmi kì í gbẹbọ ah. mùsùlùmí lèmi làdáni ni mí èmi ni mò ń pè ní mọ́ṣáláṣí kí n wá bẹ́ bọ́ odòdì mo sọ fún ẹ ìtọ́jú kí ló dé tó gbọ́mọ mi wá sírú bí lẹ́yìn mi. ṣèbí kò lè níwò. ewé gbẹgbẹ ewé níwò ti rú ewo èwo ní gbàràn mi tó ń dẹlẹ́rù láti ní fẹ́ǹdọ̀ ọkọ ẹni ṣé mo ní o bá ń gbọ́mọ mi wá bí ni àbí mi ìmọ̀dọ̀ àwọn àfáà ni. kó lè lálàáfíà. ọ̀rẹ́ mi mi mi ò gbẹ́ bọ́ òní gbé. bàbá ọmọ bàbá fẹ́ kọ́ ọmọ ìkú tó o fẹ́ kọ́ gbẹ́dùn ìwọ lọ́ọ́ gbẹ́bọ̀ yìí o bẹ́ẹ̀ bá sì kọ̀ tá a gbé lónìí òru fi lù ẹlẹ́kọ̀ọ́ ọ̀run polówó ọmọ yìí ó sì kù èmi mo wí bẹ́ẹ̀. dadi dadi ẹ ẹ save life mi ẹjọ ẹ ṣe nǹkan tó ní kẹ́ ṣe ọmọ ti fẹ́ ṣe wáyé tí mo gidi màá tọ́jú yín gbogbo nǹkan tálàdá òjò rí jẹ màá yín màá tọ́jú save life yẹn. ìrírí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé níbi àrìndé ṣóun la máa rìndé níbi àrìndé la máa rìndé níbi àrìndé la máa rí mọ́ oríṣiríṣi ìrírí.

tí n bá dàgbà máa kọ́lé fún yín lórí fún mi oníwàára lẹ̀ fún mi òní ntẹ́nìkan ò wà ṣe àṣẹ ntẹ́nìkan ò náà ló fẹ́ ṣe ní tó tọ́ sí mi nìyẹn o tó gẹ báyìí èmi náà wá fi mọ́lé mi yìí mo fi yí ẹ wípé tí o bá tó rí ẹsẹ̀ mi nínú ilé ẹ. ìbí ní olórí ọmọ rẹ mi lè pè lọ́mọ àná. mo ṣiṣẹ́ kí n lè jèrè ní. kò tẹ́tí kò gbọ́ tí èmi kìíní ti bá tẹ́wọ́ gba one naira lọ́wọ́ ẹ̀ látẹ̀yìn lọ ọmọ àlè ni mo jẹ́. Èdùmàrè máa jẹ́ kí n jìyà. olówó ò ní sí o olùsí ò lè ní ṣùgbọ́ta àmọ́ mo mọ̀ pé bó ti ṣe fún mi wọ́n á ṣe bẹ́ẹ̀ fún ìjùlẹ̀ gaji ìléyà. ẹni má lọ wọlé ẹni má lọ sí i ẹyin náà má lọ sí i alábùkù. yẹ́ẹ̀ gbé wọ́n bá pẹ̀lú mímí o àbúrò gbé wà lọ ẹ̀gbọ́n mi ló lè hàngọ́ wọn tó bá hàngọ́ ilé fún ẹ̀ ń bá kàdé kí ló ń ṣe. orí wọn ṣe fìlà pẹrẹsẹ bíi gbà ti pààlà tí ẹ ò bá kúrò bí sì máa kọ́ yín lábùkù o kéèyàn jókòó kéèyàn jókòó síbi látàárọ̀ kọ́ mọ́ omi má lè dà ẹ̀bùnmi wá fún wọn tí pọ̀ tó ti ẹ̀bùnmi lọ ẹ̀bùnmi máa ní kọ́tẹ̀bà fún yàn kéèyàn fi ewé dúró àbẹ́fọ̀. ṣe gbọ́ra yín sá kí ni so torí omi àti oúnjẹ orin tó lẹ́tí torí ẹ̀wà bí ṣe pé nǹkan ti ṣe yín. nínú ilé ọmọ ti wá. ìṣègbọ́n kan tẹ̀ sọ nítorí omi àtóúnjẹ lẹ́tí torí ẹ̀wà bí lẹ sọ̀rọ̀ alátẹnujẹ òṣì tó mú bàbá oníbàbá tó fi tọrọ bára káàkiri. wá o wá o nǹkan tí fojú ẹ̀rí nǹkan tí màá fojú ẹ̀rí. kò sí wàhálà wọ́n bá bí ẹ̀yin dání kẹ́ tó padà wá sínú bí ẹ wo fìlà wọ́n ṣẹnu bí ẹnu oníranù òsì àgbàyà wọ́n bá bí dákẹ́ tí débi. ìwọ kò fẹ́ wẹ̀lẹ́ ṣe àfi kóró níbi ìwádà o. Tútúndé tèmi nìkan ṣoṣo. Ṣòwò ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dájú ni kò ní torí ọgbọ́n nǹkan. Tó bá jẹ́ wípé dáàdi ṣe tó bá jẹ́ wípé wọ́n ṣe é, hmm. ọkọ mi dáríjì mi. Hmm. lá gbogbo ìyà tó jẹ lórí ẹ̀. Tó hmm. torí ọlọ́ọ̀ ṣùgbọ́n mi ìjà sọ́wọ́ rẹ̀ o lè rí pípé ààrẹ pípé pẹ̀lú àtúntò àti àtúntò ṣùgbọ́n àwọn èèyàn lọ sí pípé ìyàwó ẹni ẹ̀ à ń gbọ́ àwọn ọmọ pípé bá ìka lórí lórí kí bá tẹ̀lé máa fẹ́ táyà. tọ́lání tọ́lání òde o òde o bó ṣe ọlá sọ̀rọ̀ yẹn máa sọ lọ má ṣe báyìí wájú mi má ṣe báyìí. kámi lára mi má ṣe báyìí. ṣé mi má bínú ọ̀rẹ́ ẹ ò mọ̀ túmọ̀ tó sọ ni gbọ́ gbọ́ gbọ́ láti ẹ̀ láti ẹ̀ kò gbẹ́ ìtumọ̀ ẹ̀ ní má ẹ̀ bàbá mi ṣe. ṣùgbọ́n gbọ́dọ̀ bá wa gbọ́ pé dáàdì fẹ́ táyà ṣùgbọ́n ìdọ̀tí tó wá sọ sí òkè àwọn tí ètò wá ṣe yẹn mọ́ àwọn fẹ́ máa ta táyà lọ pọ̀ jù bá mi assist mi ṣáà ní ìjẹ́ kó sọ ìyàwó ẹ lẹ́nu tó bá yá ń ṣe táwọn ará àtàwọn sọ wá ní àyàwó ẹ ni òun ló jẹ́ pé ẹ̀kú dájú ìgbà tó lé ọ̀hún ẹ̀kọ́ ni. iṣẹ́ ìgbà kan ti rí lẹ́yìn ó máa jẹ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀ ń sìn pẹ̀lú ohùn tútù bó ṣe ti ń bá mi sọ látọjọ́ yìí ṣé mi ti ní gbọ́rọ̀ sí wọn ṣé mi ti lè sọ̀rọ̀ báyìí wọn náà ló máa kójú sókè fún ní àròjù ẹ̀ nílẹ̀. ǹjẹ́ wo ló ń bá mi sọ̀rọ̀ báyìí tó máa dúró lé mi lọ́rùn ìwọ táyọ̀ ti fọ́ ní fún. má ṣe gbé wá ni mo ṣe máa ń gbé fún ẹ. ayọ̀ ti fọ́ ẹ ní fún kò sí gbogbo nǹkan tí mi ò fi tọ́jú ẹ̀ àtàpò àtòrí bẹ́ẹ̀dì àtẹ̀fún ìwẹ̀ ayọ̀ yẹn ti wá fún ẹ ní ìfún. láìkí lójú lẹ́yìn ọ̀sẹ̀ máa yín mú sí ẹ. mo fi ìbẹ̀rẹ̀ kan mú sí ẹ. mo ò yín mú sí ẹjọ́ mo ní mo ti gbọ́. If you would do, if you oh, you see, you see, thank you so much. Ọlọ́run tí ẹ̀ náà, ọlọ́run àfún ẹ ní, ọlọ́run bá mi dúró tí ẹ̀. Màmá ṣe bá a jáde gbọdọ̀ pé ṣe ọkọ mi. Ọmọ fẹ́ dé sálẹ̀. Mo fẹ́ mú mi nínú péjì, ọ̀sán. Ìyẹn àní kò bọ́ sórí bẹ́ẹ̀ ṣé bá ti yanjú ọ̀rọ̀ sí i kí tiẹ̀ fi yẹn dúpẹ́. pàdàrẹ lámùrán àwọtáyọ ti fọ́ lórí a tún máa lọ sàlẹ̀ lọ. kẹ̀yìn mo lè bẹ́ẹ̀ bomi ṣe bomi ni ọkùnrin ọmọ tí mo bẹ́ẹ̀ sọ tó gbọ́ yìí mi dùn kó jẹ́ ìdúpẹ́. o kẹ́ torí ẹ̀rọ ìwà wọ̀rí jẹ́ kí lọ bó fífọ ìwà wọ̀rí ìwà sùpẹ́sì ara ẹ̀ ọlọ́run. o dẹ̀ fẹ́ kí n bẹ́ẹ̀ gẹ́ ètò mi yẹn. má bẹ̀rẹ̀ fún àmì. gbogbo ọba ìdílé ah, bó ṣe ṣe ìyájọ́ tí mo dé ìwọ̀n agbárí ẹ̀ ti pọ̀ jù gbogbo ọba ah, mo ṣàjọ púpọ̀ gbogbo ni o ìdílé mi tó fi ṣe náà sí. ṣé o mọ̀ pé mo ṣe kúrò ní ọjọ́ mẹ́ta yìí? ọ̀gá mọ̀ sí ènìyàn náà yé mi o mi mà ti rírúfẹ́ ẹni rí o ọ̀rẹ́ nìkan dédé pè mí ó kàn páàkì mọ́tò ibà mọ́tò ilà fi bùtù ẹ̀ mo ti sí bùtù mẹ́ẹ̀wù ẹ̀wọ̀n àgbò ó ṣe ń gbé ọ̀gá àgbò màlélẹ́ kẹ́ ìgbé àgbò bẹ́yẹn làkàmùtì kú mọ́ ẹ ikú mọ́ tẹ́nu. ìbúrọ̀ ah. ni bàbá ń dùn. mo kà dọ̀bálẹ̀ yín má dọ̀bálẹ̀ ó ní ìtẹ̀ tó ń ṣe agbádá ẹ̀ bẹ́ẹ̀ ó yẹ karoni gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ọwọ́ mẹ́rin mẹ́fà méje mẹ́jọ ó kàdógo twenty ọmọ thousand ó di kò lè mọ wọ́ èmú rìn yẹn ló múra tomato ló ta ló epo ló múra ah mi ọ̀gá mu dọ̀bálẹ̀ mi wo mà ṣe o mo ṣe lásìkò mọ́ yẹn wọ́n rà mọ́ ọ̀gá ń pa mí kú ló ń pa mí kú ni mo dákú ẹ ṣèkó mọ nígbà àwọn pásítọ̀ déédéé wọn ẹ ti jó ẹ ti jó ẹ ti lùlù mo kà wo mo kà wo mọ́tò ni ṣòwò ìyọ́bọ̀ àmì gòbè mi ẹ̀yẹ mọ́tò ọ̀gá mi èyí ọ̀gá mi kàn wọ́n bọ́ mo kàn mú dọ̀bálẹ̀ yóò kàn hangi mi ọmọ ọ̀dọ̀ yín máa yín máa dọ̀bálẹ̀ yóò kàn hangi mi bẹ́ẹ̀ èyí làwọn mi jókòó èyí mi fẹ́ yín mo fẹ́ mú jókòó yẹ sí ẹ́ mo wá dákẹ́ mi Olódùmarè gbà mí ọ̀gá mi tó bù jókòó yẹ mi sí ọ̀gá mi ná owó níbẹ̀ débi fi omi jábọ́ lójú mi owó yóò ná ó lé ní hundred thousand naira ọ̀gá mi ṣènìyàn ah. máa di wọ́tẹ̀ ẹ́. bàbá òǹdó ọ̀gá ṣèyàn o. <laughs> ọ̀gá ṣèyàn. mi kò ní tí ìwọ ló máa sọ fún mi irú mà ní. ṣe fẹ́ gbọ́. mo fẹ́ gbọ́ o. lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo jókòó tí mò ń ronú torí wọ́n pè mí nílùú wọn ló nídìí nǹkan wọn nídìí gbá wọn nídìí àwọn mi ò lè dá hmm. padà mi ò lè hmm. fún wọn ní nǹkan tí wọ́n nídìí. Hmm. wọ́n ronú púpọ̀ mo ti fẹ́ ṣe láyé mi. aṣọ dàrí mi. Ah. ọ̀gá bá pè mí pé kí ló ṣe mí bá kálá yìí bá ṣe fọ́gà twenty five thousand lọ̀gá fún mi tẹ́ẹ̀ tó mú five thousand ó tún five thousand ju tèmi lọ. twenty five thousand. ọ̀gá ṣèyàn. tábà tún rí nǹkan mi lẹ́yìn èèyàn. ṣé o fẹ́ gbọ́ àwọn ṣèyàn. níbi tí ọ̀gá mi dá adé mo ti wá conclude máàdì mi nítorí pé mo ń lọ sí Oǹdó mo ń lọ sí gbogbo ẹ̀ méjì irúfẹ́ èèyàn tiẹ̀ rí láyé ó tún jẹ́ nìkan lóńdó ẹ pè ní kúlẹ̀ ọmọ alájà ṣe é mówó ṣe é bílíọ̀n mílíọ̀n ṣe ń kàwé ènìyàn bẹ́ẹ̀ náà ni ọ̀gá ṣùgbọ́n wọ́n rí mi lóńdó wọ́n rí pé ìyà ò jẹ mí ẹ mọ̀ fi mi pákéjì ara mi ìyà jẹ mí ò bẹ̀ mi pákéjì ara mi Mais donc, mais donc, mais donc, mais donc, mais donc, ẹ tún máa tó rojọ́ tòtòtò lẹ́jọ́ ẹlẹ́jọ́ tó dẹ̀ tẹ́ lọ́rùn tí mo ti wá ẹ kiri inú ilé is this your post. ẹ ẹsùn máa à ń san géètì o. lọ́sùn. yes. àbọ̀ǹdù náà lọ pè mí jẹ́jẹ́. o ní kó wájú mi sí. àbọ̀ǹdù náà lọ. máa ń dá akọ bá mi ó tẹ́ bá mi jọ jàre. Ah, <laughs> ọlọ́run lódùmarè gbà mí tuntun rẹ tọrọ owó ọ̀nà àwọn bàtà gbogbo nígbà bá lè kánà mọ ẹsẹ̀ èsì agbé ẹ lọ́ọ́ ẹsẹ̀ bí agbé ẹ lọ́ọ́ lé dèrèdè ẹ̀ fẹ́ gbà yìí olè ló lè ọlọ́run ṣàìlú wọn ẹ̀ẹ́n rí olówó sójú bẹ́yẹ wọn. oṣù oṣù báyé ayé òkùnkùn làmì. wọ́n máa bọ̀ lọ́dọ̀ wa irọ́ ní gbogbo àdúgbò yìí làwọn láìkì. ẹ̀rọ ra ọ̀rẹ́ jọ ẹgbẹ́ yàn. <laughs> ẹ kú ọjọ́ mẹ́ta ẹ dìde ẹ dìde ọmọ ńlá ẹ pẹ̀lẹ́ ibo lẹ ń lọ ibo lẹ ti ń bọ̀ ọ̀dọ̀ mi lẹ wá ẹ má bínú ojú sa ètò ìtòlè wọn ẹ dìde lẹ ẹ dìde lẹ ẹ má bínú lórí kíni ah, ah. ṣé lórí ọ̀rọ̀ ọjọ́ sí ọ ò mọ̀ pé bàbá gbàgbé ọ̀rọ̀ àná àìrẹ́ nìkan à ń bá ṣeré ṣèbọ̀ ọmọ mi ni ṣé ọmọ máa burú títí ká lè fẹ́ kún pa jẹ́. Eh, ẹ má mo fẹ́ ṣe fún. ah mo ti gbàdúrà inú mi ti ẹ̀dùn pé ẹ ti forgive wa ṣé rí òun náà ló ní ká gbé ẹ̀bì wá fún mi. bẹ́ẹ̀ ṣe lọ tó ń jọyàn dáàdì a sọ̀rọ̀ sí èmi pàápàá mo sọ̀rọ̀ sí gan ó dẹ̀ understand pé nǹkan tó ń ṣe yàn dábí. bẹ́ẹ̀ni à in fact wọn ronú fún wàdà straight ni. ó ronú fún wàdà straight lẹ́sẹ̀kẹsẹ̀ ló wò pé nǹkan tó ń ṣe ò dáa kó ń change. dáàdì ẹ jọ̀ọ́. Thank you akin ló ní kẹ́ gbé ẹrù ìwà fún ayé mà dáadé ń tòótọ́ ó mà rí bá sọ̀rọ̀ akin máa ti yí padà mo rí i pé ó máa ń gbọ́rọ̀ sí ẹ lẹ́nu wàá bá mi ṣe kinní kan ṣe rí ẹrù yìí èmi ò ní gbà lọ́wọ́ yìí. dadi èsì bínú dadi ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú ẹjọ́ ẹ má bínú ẹ jẹ́ ká bá yín gbé wọlé wọ́n jẹ́ gbé jáde ní má gbé wọlé torí pé o yáya rere lọ́ọ̀dẹ̀ mo mọ àtọkọ sí mi gẹ́gẹ́ bí aya tó yẹ kíyàwó ṣe ní ọ̀hún ṣe. sẹ́ni ká tó ní ẹgbẹ́ wáyé nítorí mo ti ṣe ìlérí wípé ebi tí ń wù kó kéré tó àbí ibi tí ń wù kí nǹkan ọ̀hún pọ̀ tó láyé yìí ojú ò ní pọ̀ mi débi tí ń gba nǹkan lọ́wọ́ àti. ọmọ yín ni. Ọlọ́run dẹ̀ jẹ́ kẹ́ jẹ wọn ọmọ tán di egbò ejò tó lọ ẹgbẹ́ ni. ẹ ń wéṣì kúnlẹ̀ yìí o. efi wọlé bọ ejò. mo ní ẹ dìde. wo bí a bá wọn gbé wọlé dájú bá wọn. bí ẹ bá gbé wọlé dìde lójú wa ń wíyà ní ẹ dìde. mo nífẹ̀ẹ́ ni o ẹ gbọ́ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kékeré kan fún un. sórí ẹni tó bímọ ọmọ ló máa sin ẹni tí ò bí ọmọ náà ló máa sin olówó ò sun sánmọ́ o olùsí ò lè ní sí gọ́tà níjọ́ tí wọ́n ti rìn orókò ebi ń títì rí àárẹ̀ bí àyàmọ̀ ṣe ni kó tó di pọlọ́jọ́ dé ṣé bó ti sọ fún mi pé kí n lọ wá ṣẹkúnṣẹ́ ọwọ́ mi ọlọ́run ti gbàdúrà èmi náà ti rí ṣẹkúnṣẹ́ ọwọ́ mi iṣẹ́ ọwọ́ mi á tó mi jẹ ah. tá a bá lọ́mọ láyé kí ni a fẹ́ bọ́ lọ́hùn fún nítorí ìdí èyí ṣẹrẹ́rù tó gbé wáyé èmi ò ní gbà. Ah èmi náà ti wá ṣẹkọṣẹ ibi iṣẹ́ ni mo gbà ẹbí mi dá padà fún akin ẹni mo dúpẹ́ o àmì ṣe tẹ àjẹ pé màá fi sí ìlú àbòfẹ́ bẹ́ẹ̀. ṣàìdí àjọ wọlé dàdí. àjọ wọlé ìyàwó ọmọ mi kí n bá wọlé kí n tẹ̀lé ìyàwó ọmọ wọlé níbo náà ti ń ṣe yẹn ọ̀rọ̀ owó lábẹ́ sọ ọ̀rọ̀ pẹ̀lú ìyàwó ọmọ subhanallah awusubillah asitagafurula ah, bìbínú èmi ti mọ̀ pẹ́lẹ́sẹ̀ ní mi tẹ́lẹ̀ o kí n tún wọlé ti yàgò ọmọ èyí tó mi lẹ́rù ẹyé ẹ má dínkùn adìẹ kú tàṣẹ ẹrù ẹni tó fúyẹ́ o. ẹ bá ṣe tán ẹ bá ń tilẹ̀kùn ó dàbọ̀ ìwọ oh, larínú ròde olùmọ̀ràn kan ìwọ ló róhùn tẹ́nì kankan ò rí ìwọ. ń sọ̀rọ̀ yìí fún yín ẹ bá mi take action lé lórí lórí ọ̀rọ̀ akin mú mi wo akin tiẹ̀ ti wá wọ́ọ̀sì kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí lórí ọ̀rọ̀ bàbá ẹ̀ yìí o ṣebí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó tẹ̀ ní bó tiẹ̀ ṣe ń dọ́gbọ́n tí o kò yẹ kó come out fún wọn pé òun ò tiẹ̀ fẹ́ máa rí wọn níṣì ṣe ló come out gan tó kàn ń ṣe bàbá yẹn yamayama kò tọ́jú bàbá ẹ̀ rárá bómi kò tọ́jú wọn rárá ìjọ torí táwọn èèyàn bá máa sọ́ọ́ tí wọ́n níyàwó ẹ̀ tó ṣe tó fẹ́ yóò jẹ́ kó rí ti bàbá ẹ̀ ṣe wọ́n nímọ̀ pé ó ní ti ẹnu bá mi bá sọ̀rọ̀ torí ó ti sú mi ó tiẹ̀ ní nǹkan tó ṣe lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ah. kó tó ṣe fún bàbá ẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ mọ́mì tí bá ń sọ pé kí n máa ṣàlàyé fún yẹn ẹ tẹ́ bá rí ẹ máa sọ̀rọ̀ sí gan ìwà tó wù ìwà tí ò dáa ni ẹ bá ń bá sọ bóyá gbọ́ ẹ mọ̀ pé èyí ni pàdé ẹ̀ àwọn ò lè bá sọ àti dá kí ẹ̀ta bá sọ á ní ká gbẹ́nu mọ̀ pé ẹ̀yìn pàdé lẹ́yìn oníbẹ̀ máa ń bá sọ pé máa ń gẹ̀tẹ̀. ẹ bá mi bá sọ kí ló bá mi rìn sí ibi ìyàwó ìlú ọ̀fẹ́ tó ṣe kí kan nígbà tó gbọ́ oúnjẹ òkòkò mọ́ bó ṣe lówó wọ́n ní mo wọlé ẹ̀kún sí kí ìjẹ́kú tó di bàbá mi jẹ́ nígbà mi bá sọ̀rọ̀. màámi ó tọ́ ni sista mi sọ ìwà tí bọ̀dà kiri is very very bad ìwà tẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa gbọ́n ta ni báwo ni o ṣe máa bímọ tí ò ní gbádùn àkóhùn jèrè ọmọ ẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ ìyá ṣé bàbá wọn ṣẹ̀wọ̀n ni àbí is there anything on to it Even mo pè wọn lọ́jọ́ òun mo jẹ̀ dáhùn sọ mo ní kò jọ pé kinní kan kinní kan kọ́tà láti máa ṣàánú bàbá wọn wọ́n làwọn máa change kí n máa wọ̀rẹ̀ kinní kan kinní kan mi ìtẹ̀ rí change kankan ni wọ́n worst jù bẹ́ẹ̀ lọ ni ó bẹ́ tàbí sísá mi ti sọ fún yín because ẹ̀yin náà lè lè bá wọn sọ̀rọ̀ tó máa gbọ́ mo ti gbé pàdé lẹ́yìn méjèèjì ẹ̀yin lè lè bá wọn sọ̀rọ̀ ẹ̀jọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́ o. ọ̀rọ̀ tí àìsè fòdù ló máa bá sọ̀rọ̀ gbígbà sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ òun náà lè mọ̀ lọ́rọ̀ mi ni ní bá sọ̀rọ̀ kó má gbọ́ màá wá pásítọ̀ ilé kọ́lọ́n kó ṣàánú wa ni èmi ò mú ti sọ fún mo ní báwo ló ṣe máa ní ilé ẹ òbí tó ní tọ́jú màá tún bà sọ. ó a ní ká lọ bẹ̀ wọ́n ó tún ti ṣe wọ́n lẹ́sẹ̀ kan a ní ká lọ bẹ̀ wọ́n wọ́n lé wa ni. wọ́n wọ́ kà fún báyìí wọ́n fi wá sílẹ̀. mo mọ̀ pé ó máa yí padà. ẹ bá sọ dáadáa ẹ tètè lè sí yọ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kan wò pé ilé ó ti le gan ọ̀rọ̀ yìí ti le gan ẹ̀rọ ọmọ ni o ẹ bá mi bá sọ kó gbọ́ ìjọ. máa bá sọ máa bá sọ àní ríṣù ẹ bá ríṣù náà ni ọlọ́run bá ríṣù kó a bá lọ kó láàrin wọn àti bàbẹ́ máa bá sọ máa bá sọ. àjọkùn gbọ́ orúkọ tuntun ni agídí ẹ̀ ti pọ̀ jù kí lè máa jẹ báyìí àmàlà ni mo fẹ́ kọ́ àná ṣé ewédú lẹ fẹ́ fi jẹ ní abẹ́fọ́. ẹ̀fọ́ rírò ni. ó máa tóbi ìwọ ga ó ga jù ayé lọ ojú títì mi nà. ìwọ ṣáàyè tí mo mú mọ tí mo ṣe o èmi tí mo mú ẹ lọ wàá lọ dúró sádọ̀ mi díẹ̀ fúngbà díẹ̀ náà ni kì í ṣe pé mo wá mú ẹ kúrò nílé ọkọ ẹ bóyá ọkọ ẹ gan tó bá jẹ́ nìkan ló bá dá wà nulẹ̀ á rorí á wípé ó yẹ kóun tọ́jú bàbá òun kọ́ máa sọ èmi lẹ́nu bẹ́ẹ̀ ni nígbà tí ọmọ aráyé bá máa sọ sí wọn á níyàwó ẹ̀ ní ìjẹ́kú tọ́jú bàbẹ́ ó lọ́wọ́ ló dẹ̀ tọ́jú ìyá ìyàwó ẹ̀. ọ̀rẹ́ mi wo mi ìtàn ẹ o gbogbo ogo tí mo rí tí mo sọ fún mọ́mí yẹn bí mo ṣe rí nìyẹn ojú mi méjèèjì mo fi rí máa yẹn tó fi tọrọ bára kiri àdúgbò. bẹ́ẹ̀ni ló ẹ pẹ̀lú ló tiẹ̀ náà tẹnu mọ́ tiẹ̀ náà pọ̀ orí nǹkan sìn o lọ sọ fún mọ́mí ṣé mọ́mí lẹ́yìn kó lọ sọ fún mi lẹ́yìn kó sọ fún mi. tí bá sọ fún ẹ ò ní gbọ́ ọmọ kó ti bẹ́ẹ̀ tí mo ti máa bẹ sọ yàtọ̀ pé ojú lóru o o ti sọ fún o o ti ṣàlàyé fún o lọ máa tọ́jú bàbá ẹ. ẹ wo mọ mi ẹ ní sùúrù ṣé òpó ọ̀rẹ́ yín làkì ẹ mọ̀ kó máa ń sẹ́tù yín dáadáa kò yẹ kẹ́ ṣe báyìí fún. Ah. ṣé bá ẹ bá sọ̀rọ̀ nǹkan tẹ́ ẹ jẹ́ ká bá sọ̀rọ̀ ó máa gbọ́. ó ń sẹ́tù mi dáadáa ẹ o bó ṣe sọ̀rọ̀ sí báwọn míì náà ṣe máa sọ níta yẹn pé torí wípé ó ń sẹ́tù yẹ ni ò ṣe jẹ́ kó sọ̀rọ̀ wípé ọmọ òtọ́jú bàbẹ́ èmi ò lè. mọ mi ṣé mo pé tẹ bá mú mi bọ́ tàṣà àwọn èèyàn kan mi lọ máa pè wọ́n máa ní ẹ ìyá ló ló ń kẹ́rù ọmọ ẹ̀ kúrò nínú ọkọ̀ tó ń ṣe wá. tó bá wù ọ́ kọ̀ọ̀kan èmi ni mo mọ tí mo rí tí mo ṣe ṣe bẹ́ẹ̀ ẹ wù mí. ìbá ṣe bẹ́ẹ̀ ayé padà yàwó àti mo fẹ́ yàwó ṣé mo fẹ́ kidnapping ni mo tẹ̀ ṣe ṣé mo fẹ́ kidnapping ni my will lélẹ̀ ẹ mú mi afa um, gbogbo ọ̀rọ̀ tí mo bá yín sọ lórí fóònù nípa mọ́mì àti ọ̀rẹ́ mi torí ẹ̀ ni ẹ mọ̀ pé mo sọ fún yín pé màá mú ọ wálé mi torí ẹ̀ ló jẹ́ ká wá torí mo mọ̀ pé tí a bá ti dé bí, Ọlọ́run máa gba ọwọ́ yín tó mọ́lẹ̀ sí gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run máa fún yín ṣe. ọ̀rọ̀ yẹn ó ti, ó tiẹ̀ ti, ó ti ń dojúrú, kọ́ Ọlọ́run má jẹ́ kó dojúrú pátápátá torí ẹ ló jẹ́ kí n mú wọn wá. Ẹ gbìyànjú gbogbo nǹkan tí ẹ bá lè ṣe so gbogbo ọ̀rọ̀ náà máa ní ìyànjú. Ẹ torí Ọlọ́run, má jẹ́ kí ọ̀rẹ́ mi dàrú. Mi fẹ́ kí wàhálà kankan kó dé bá a. Ẹ jọ̀ọ́. Insha Allah, Ọlọ́run, Ọlọ́run wa. Ọlọ́run tọ́ ọ wa sẹ́rí adébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní máa ń kábà mínísítà kára wàlá àlejò mínísítà sára gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ síyàn láyé kéèyàn kọ́kọ́ sí àyẹ̀wò nípa ẹ̀ kò sí nǹkan kan anábìlẹ̀ ah, tó bá ṣe bẹ́ẹ̀ kò ní sàbámọ̀ ká má bàa sàbámọ̀ ẹ̀jẹ̀ àkọ́kọ́ mọ ní ti ń ṣẹlẹ̀ náà kí ni nǹkan tó wá ṣẹlẹ̀ gan-an ní pàtó sọ níbi tẹ́ wà yìí ilé òótọ́ ni òun mọ̀ mí dáadáa gbogbo bọ́ bá ṣe rí gan-an ni ẹ̀sìn ládàá fún mi pẹ̀lú ògbó ọlọ́run ọlọ́run ọkọ̀ ọlọ́run àbáyọ tá a rìn lórí ẹ̀. ó ti ròyìn fún ẹ ẹ bùrù ọ̀rọ̀ kan ló ṣe yìí ó dẹ̀ tóbi sí mi gidi gan kò yé mi ó dẹ̀ bà mí lọ́kàn jù ọmọ mi nì ṣùgbọ́n ọkọ ẹ̀ ọlọ́run kẹ ó lówó lọ́wọ́ kò ní ìyá ṣùgbọ́n ní bàbá àmọ́ bàbá tó nìyẹn kò tọ́jú ẹ̀ ó ń tọ́jú èmi tí mo jẹ́ ìyá ìyàwó ẹ̀ o kò sí tí mo béèrè tí ò fún mi o àmọ́ bàbá tó bí ó bá béèrè wọn náírà báyìí kò ní fún mi ibi tí gbogbo ẹ̀ ti wá sómi ni wípé wá di pé bàbá yẹn lọ tọrọ bára. subhanallah débi pé mi wá di pé ah, wọn tọ́jú ń tọrọ bára anabi wa muhammad sọ̀rọ̀ sẹ́lẹ̀ ó ní máa ká bá mínísítà kára wà láàánú bí ma mínísítà sára ah, ah, kí ló dé kò yé ni ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n kọ̀ dáhùn òkúka látàbùdó ilá ìyá wọ́n bí wàá lé ní ìsáná ọlọ́run ní atọ́jú àwọn òbí wa ni tí o bá fi mú tọ́jú àwọn òbí ẹ̀ ẹja ṣèwádìí kí ló ṣẹlẹ̀ değil mi kız? Ìyá wa, ṣé kí n mọ́tàn yìí? Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni o. Ntọ́lọ́n fi hàn mí ní àyín lágbára púpọ̀ jù. À ṣùgbọ́n ọ̀nà àbáyọ tó wà ń bẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe rí àwọn méjèèjì kó débí ní kíákíá ní kíákíá ní yẹ̀jóyẹ̀jó tí ò gbọ́dọ̀ pẹ́ rárá. wàhálà ti wà báyìí ẹ eh, eh, sà ṣé rí àwọn méjì tá à ń sọ ẹ ń lágídí díẹ̀ ìjà wọn ti wá le débi wípé wọn ò kì í fẹ́ ríra wọn sójúmọ́ o ṣe rí àti wàá máa méjì débi kan jọ wà ń bí ó máa le ẹjẹ ń sòótọ́ fún a lè rí wọn kó débi. Ah, kódà tó bẹ́ẹ̀ fi ọkọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wọ̀dé yìí àbí kí wọ́n pàdé ní àyín o àti bàbá àtọmọ tí ọ̀tọ́jú ara wọn yìí àbí kí wọ́n débi ìyá wa ṣe é gbóòótọ́ rọ̀ pẹ̀lú ohun tí mò ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí àti ntọ́lọ́hún fi hàn mí lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí báyìí báyìí àfi káwọn o láàrin ìní kó tó tí ọ bá rí bẹ́ẹ̀ tí wọn ò fi kó tó tó ọ̀la nǹkan bàjẹ́. ìwọ larínú ròde ìwọ lóró hùn kankan ò rí. bẹ́ẹ̀ bá wa fẹ́ kọ́ ọmọ ìhòòhò kú kó tó dago kan òru lónìí ṣẹ́bọ̀ kàǹkà tí kagúláyà. gbogbo nǹkan tálàdá ò jẹ máa rọ́pò ẹ̀fọn máa tọ́jú yín dájú. kábíyèsí ó yé ọ ó máa yé ọ ó yé ọ. ó mọ̀ dáàdì mo gbọ́ ní àmì mi ò lówó yẹn báyìí forty five thousand naira yẹn kò sí lọ́wọ́ mi sìn àti lílé àti látàwọn ti dé gbogbo forty five thousand mo lè rí i tí owó kan ní next àpò ìṣẹ̀ gbọ́. ti wọ ẹ ló ṣe ń ṣọlá kò sóhun tó pamọ́ níwájú rẹ̀ ó ga ó ó tóbi ó ga èdè. má bínú sí mi ten thousand naira ni mo lè fún yín báyìí ẹgbẹ́ má bínú. sílẹ̀ mẹ́wàá. ṣé owó tí a kí ló ní kọ́lé fún ọmọ ó ṣe tọ́ ẹ̀ ó ṣe tọ́ ẹ̀ kẹ́ bá rí táyà ta ẹ̀ máa tọ̀ mí tó bá lẹ̀ sínú ẹ̀ ẹ̀ máa ta. bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. akin. bí mo ṣe rí nìyẹn. Ah! èmi náà wá fi mọ́lé mi mo fi yí ẹ wípé tí o bá tó rí ẹsẹ̀ mi nínú ilé rẹ ẹ̀yin ọ̀run nìkan lẹ lè mọ́lẹ̀. tí èmi kìíní ti bá tẹ́wọ́ gba one naira lọ́wọ́ ẹ̀ látẹ̀yìn lọ ọmọ àrè mọ̀jẹ́. ó jẹ́ o jẹ́ ọmọ ọmọ mi yéé jẹ́ kó tọ́jú mi lórí ọmọ mo ṣe ṣiṣẹ́ dẹ́ṣu ọmọ ó jiná fún mi jẹ lórí ọmọ tó mo ṣe ṣe wàhálà jẹ́ kí iṣu ọmọ ó jiná fún mi jẹ jẹ́ ń jèrè o jẹ́ kí ń jèrè o ọ̀run jẹ́ ń jèrè o. mo ti yẹ méjèèjì rẹ̀ ọ̀dọ̀ tèmi wà òkè wọn ló wọ lọ́dọ̀ tẹ wọn tó bá tó rí ìgbà tó tó. ok ọ̀gá mo ti mọ ilé tí pé ṣe ìgbàgbé nípa fáìlì àwọn dókítà. mi ò gbàgbé wọn gbogbo ìgbà náà rán mi létí náà pé production àwọn production mi ò ní kò sí wàhálà tó bá ti tó time àfi sílẹ̀. wọ́n tó wọ́n tẹ̀tù ṣèpè mí lánàá bá àárọ̀ gà létí o bá àárọ̀ gà létí mo ní ẹ má wọ́rì ọgá tí ló máa ṣe ṣe ó máa ṣe ṣe náà. wọ́n tẹ̀ láwọn fẹ́ràn láti rí ìṣẹ̀lẹ̀ pé àwọn ò tiẹ̀ get rárá mo dẹ̀ kó bí a line tí mo ló gbà yẹn àbí formal number yẹn exactly so ìyẹn ń pè mí sí pọ̀tà máa ṣàṣàṣà. sọ pé táyì ẹ̀ náà ló pè mí mo dẹ̀ ti sọ fún wọn pé ẹ ti sọ pé yes ẹgbẹ́ ẹ pọ̀ lórí ọ̀rọ̀ wọn mo ti jó ẹ. lókè ló pọ̀ mo ní tẹ̀sí mi ọlọ́run. adìẹ wò ló kù. sọlá ní so serious pẹ̀lú nǹkan tó sọ pé dáàdì mi ti kú ibo lẹ wà lọ́jọ́ láì. tọ́lá ni hello hello. ebi mo ṣiṣẹ́ kí n lè jèrè ni ṣebí mo bímọ kí n lè jèrè ọmọ ni Èdùmàrè jọ̀wọ́ máa jẹ́ kí n jìyà tí ò Èdùmàrè jọ̀wọ́ dákun ìwọ lóye bó bá jẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ ọ́ lọ́wọ́ forí jì mí ò yẹ. Ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀. Àfi kó ronú bí wàdà o. Ìjọ sísìn di ẹ̀wọ̀n mi ni máa jẹ́. Ìbàdàn Dẹ́sì ah. ṣé o fẹ́ wá sun jẹ ní báyìí àbí kí ló fẹ́ ṣe? Ah. O wá mọ̀ rẹ̀ dání ìyẹn kó sí white ṣé ọ̀sán pa àti mú date? Ah. Ṣèbí torí ẹ̀ kò wá wo bó ṣe kú kò tún lè fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ọmọ àlè ni ẹ̀ ṣọ́mọ ni wọ́n yà bó mọ̀ ìwọ ìwọ ìwọ rá dáradára. aláwọ̀ ah, ah, máa sọ̀rọ̀ èèyàn mi ni bọ̀bọ̀ yìí tó tọ̀ bọ̀ tí sẹ́sà àdúgbò wọn mi ní jẹ́ òun ni máa jẹ́ sídìí ẹ̀ lọ́wọ́ mi ṣe o mi ní kọ̀kọ́ tó máa fún wa lówó tó bá dọ̀là màá tọrọ owó lẹ́yìn bọ̀tẹ́ ní iṣẹ́ àdúgbò lèmi fẹ́ jẹ́. Demboye ẹ wá ẹ ní sòro náà ó ṣe bẹ́ẹ̀ mọ̀ pé bàbá ẹ ló kú. oṣù bíi pẹ̀lú dẹ́lẹ́jọ́ iṣẹ́ yẹn o torí o fẹ́ wá máa ṣe ìgbà tó kú tọ́ sí o lè wọlé rárá. ẹ wọlé sí dẹ́wọ́ wọlé kí gbá. ní sùúrù náà ẹ jẹ́ ká settle things ẹ jẹ́ ká settle matter tó wà nílẹ̀ ẹ jẹ́ kó wọlé kó tiẹ̀ rókù bàbá. ẹ gbọ́ ṣe ní bàbá kékeré ẹ gbọ́ ṣe ní wọlé wọlé àwọn kékeré wọlé wọlé. ẹ bàbá mi ẹ jọ o lè wọlé sí ẹ. ó wọlé tì. ó ń kú ẹjọ a lè yan ojú ọ̀rọ̀ ẹjọ ẹjọ torí Ọlọ́run ó kú àwa ló fẹ́ wọlé. bọ́ ti rọra náà tó máa ràn yàn ṣe ẹrú wọn máa ń fi tọmọ jẹ nínà. sẹ́mi lárú sẹ́mi lárú ìyá náà jẹ́ àwọn àgbà. ẹ̀jẹ̀ wa bàjẹ́ ni. Thank you. èèyàn kan ló wá lọ́nà kí n mú envelope fún mi kí ló ló ṣẹlẹ̀ kí ló wà nù ẹ̀. mi ò mọ mi mọ tó wà ń bẹ fáàlì kí fún mi. màá lọ tiẹ̀. ẹ̀ṣẹ̀ wa lórí pé ìrònú pé wàdà kò sí nínú sàárè ìrònú pé wàdà kò sí nínú sàárè ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o kí láǹfààní orógbó ta ní ká pa tí ò láwẹ́ àtún ní pé ká jẹ́ ó tún kóró débi mo ṣiṣẹ́ kí n lè jèrè ní ṣebí mo bímọ kí n lè jèrè ọmọ ní mm-hmm. Èdùmàrè jọ̀wọ́ máa jẹ́ kí n jìyà tí ò Èdùmàrè jọ̀wọ́ dákun ìwọ ló bó bá jẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ ọ́ jọ̀wọ́ forí jì mí ò yẹ ìwọ kò fẹ́ pẹ́. ó sọ pé mi ni mo pa yín. ọ̀rọ̀ náà rú mi lójú bí ikú mi ṣe wá látọwọ́ ẹ̀ kò yé mi àmọ́ ohun tí mo gbà lérò ni wípé mo fẹ́ kí ìwọ àtìyàwó ẹ pẹ̀lú ìyá ìyàwó ẹ kẹ́ parapọ̀ ẹ lọ bá àfa ó ṣeé ṣe kí àfa yìí kó tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfa. dáre ṣé èmi ni ti ní báwọn ṣe wáyẹ̀kì lọ́dún yìí nítorí ọdún tó kọjá náà ni báwọn ṣe nítorí pé àdéhùn owó san ni kí ìtàlẹ̀ tó fẹ́ ṣe lọ́dún yìí ni ọ̀túnla ni fọ́ọ̀mù máa close. ǹjẹ́ mo bá ilé ṣe báyìí. akin ṣòro pé orí ọ̀rọ̀ ẹ náà ni mo wà ni mo ń ṣàdúrà rẹ lórí. mo ń rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run bá ọkọ mi mọ̀ ṣe ibi tí mo ti máa rówó fọ́ọ̀mù ẹ̀ ara ta dẹ̀ sọ fún wọn náà nìyẹn mo ní kó fojú sí kéwú ẹ náà tó bá fojú sí kéwú tó kétùmọ̀ ìwọ náà mọ àwọn àdúrà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ tó lè máa ṣe nínú kùránì ọjọ́ tí ìṣòro bá dé àdúrà téèyàn bá fẹnu ara ìgbà sọ́dọ̀ ọlọ́wọ́n bá àmọ́ ìyájú ìtẹ̀yàn téèyàn bẹ́ẹ̀ yàn lọ. ẹgbẹ́ bí òjú pé kó máa ṣàdúrà kọ́ lọ́n pèsè fún wọn náà bó tiẹ̀ ṣe oúnjẹ ọ̀jọ́ kó máa fa àti àmọ́ òmì ju wàá mọ̀ náà òmì ní àwòfin bó ṣe yẹn lásán náà ló mọ̀ ọ́ fà ara ẹni ọlọ́run á tètè bọ́ á dá wa lóhùn kódà ọmọ mi lọ fọkàn balẹ̀ lágbára lọ́hùn ti ṣe ṣe mo ti mọ̀ náà bí tá a ti máa rówó fọ́ọ̀mù yìí pẹ̀lúpẹ̀lú wọn náà máa fàdúrà lẹ́ o àti àmọ́ gbìndó wàá mọ̀ náà o èdè àwòfí ojúbọ ó máa bá fọ́ọ̀mù ó máa bá wọn ṣe exam yẹn ojúbọ. òkùnkùn ṣú oṣù báyé òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn làmì gbé òkùnkùn ṣú oṣù báyé o òkùnkùn máa ṣú oṣù báyé ayé òkùnkùn mi gbé ìrírí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé níbi àrìndé ṣóun la máa rìndé níbi àrìndé la máa rìndé ibi àrìndé la máa rí oríṣiríṣi ìrírí ló ń bẹ àní ló ń bẹ ìrírí ìrírí ìrírí máa ń bẹ ìrírí ìrírí ìrírí máa ń bẹ láyé èèmọ̀ borí mi máa jẹrè mọ́ èèmọ̀ borí mi máa jẹrè mọ́ níbi àrìndé la máa rí mọ́ o níbi àrìndé la máa rí mọ́ mẹ́wàá ṣẹlẹ̀ láyé àní mẹ́wàá ṣẹlẹ̀ láyé iye òkùnkùn ṣú oṣù báyé òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn làmì gbé òkùnkùn ṣú oṣù báyé kẹ òkùnkùn ṣú oṣù báyé ayé òkùnkùn làmì gbé ta ni ó tẹ́ mọ́lẹ̀ sókùnkùn yìí ta ni ó tàn mọ́lẹ̀ sókùnkùn yìí o oṣù oṣù biribiri eh, ó ta kókó ó kẹ́ni tó tù eh, torí pé ká má bá jìyà ṣòun la ṣe á má jìyà lọ́pàá àní torí pé ká má bá jìyà la ṣe já má jìyà lọ́pàá eh, ta ni ó wá tù àdìtú lára náà o ó yẹ ọba mi dẹkùn bá mi tàn mọ́lẹ̀ sí i lórí páyé òkùnkùn la mi gbé o òkun òṣùbà yìí. kí ló mo máa rí kàyéfì kan nísìnyí mi ò máa lè pẹrun ẹ jẹ́ kí n wọnú mọ́ṣáláṣí kí n pẹrun sórí báyìí amplifier tí a fi ń pẹrun mi ò máa bá mi ò máa bá mi tàbí tí jẹ́ kí n wá pé wọ́n. ẹ dákun ṣé wọ́n jálẹ̀kùn mọ́sálásí wọlé náà fi lọ gbé. péré ah, ah. mi ò rápẹrẹ pé wọ́n jálẹ̀kùn rárá àmọ́ nígbà tí ṣé mo pa amplifier yìí náà ni mo lò tí mo fi pe irun àsùnfà yìí lẹ́yìn bàtà pẹ̀lú tán òun ṣáàlà fi kírun mo wá ń ronú nǹkan kan o n tí mo rí ni pé lẹ́yìn bàtà àwọn jọ̀mọ́ kírun tán tí wọ́n lọ hmm ó dàbí pé Malik kan tí ó wà ní street kejì ń bẹ̀ yẹn tó máa wá ń bá wa kírun bí òun morí tó wọlé tó lóun wá kírun èmi dẹ̀ ti fẹ́ máa lọ mo dẹ̀ Malik tó bá kírun tán o tilẹ̀kùn gbogbo mọ́ṣáláṣí ìjẹ́ hmm. kí n dẹ̀ wọlé nísìnyí kí n pèrún sórí ní mímí orí amplifier kìsẹ́ mọ̀ inú àpótí táǹtì sí ìyẹn lọ́jà àmọ́ wọn ò jálẹ̀kùn ẹ dákun àfà ẹ dákun ẹ̀yin mọ ẹ tó pè ní abdulmalik. wàláì tàláì mo mọ̀ wọ́n dáadáa ah. mo mọ̀ wọ́n díjú gidi. ó máa ń wá ń kírun bí. ẹ ó ti dáa báwọn ẹ dákun ẹ̀yin ni wọ́n gbéṣẹ́ náà fún ẹ wá lọ bá ń ké sí wọn ẹni wọ́n à ń retí wọn ní mọ́ṣáláṣí ní ìsìn ká tètè máa bọ̀. Ah. báwo ló ṣe wá ṣe bẹ́ẹ̀ yẹn èèyàn ń ṣerú eléyìí kó lálìjọ náà wọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nǹkan lé ọlọ́run nǹkan lé ọlọ́run bẹ́yìn ó bá tiẹ̀ bẹ́ẹ̀ bá tiẹ̀ níṣòro ẹ pé ìmáàmù ìmáàmù á pa àwọn jọ̀mọ́ wàá dáwó fún yín tábà dáwó fún yín bí ò tiẹ̀ tó ọlọ́run á dẹ̀ fàlùbáríkà sí i ó dájú kẹ́ wá lọ gbé amplifier amplifier tàbí ń pèrún fún jọ̀mọ́ ẹ wá gbé. èmi jí amplifier ní ah, ah, mọ́ṣáláṣí. Ah, tó máa ń dùn mí rè o ẹ ẹ ṣe rí parọ́ níyì ẹ̀tẹ́ ló mú wa ẹ sòótọ́ ká dáṣọ àṣírí bòyí àwọn èèyàn ọlọ́run la wà níbí ẹ̀sọ́ ẹ̀pẹ́ yìí lẹ gbé ó dà ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ ta ló gbẹ̀yìn sí mọ́ṣáláṣí lásùkà yìí. èmi ni ẹ̀dẹ̀ ní kí n sílẹ̀. ọ̀rọ̀ tó má fi kàn mí kùn ṣé ìwọ ló gbẹ̀yìn sí mọ́ṣáláṣí lásùbà àbí wọ̀kọ́. èmi ni. ọlọ́pàá ti bá nìyẹn ọ̀rọ̀ òfariwo mọ́ o ẹ̀yin jọ̀mọ́ òun lẹ rí yẹn ọkàn mi ọkàn mi ò lè tọ́ mi jẹ tó bá tiẹ̀ níṣòro kójó owó iléèwé ló fẹ́ san wàá pè wàá dáwó ó wàá lọ ń gbé máikrófóònù tá a fi ń pèrún ah, ah, ah. ẹ wò ó ẹ má fún lọ́rọ̀ sọ o. ẹ ẹ dákíjàre kí ni tẹ̀ǹtẹ̀ ọ̀pẹ tẹ̀ǹtẹ̀ ọ̀pẹ ṣé mọ̀ pé tó bá pélé ló wá gbé amplifier tá à ń wá yìí dandan ni kó jálẹ̀kùn àmọ́ wọn ò jálẹ̀kùn mọ́ṣáláṣí ṣúwádọ́ fẹ́ wọlé ni. ìmọ̀ èmi gbé amplifier mọ́ṣáláṣí. ẹ wò ó ṣẹ̀rí ntẹ́mi mọ̀ ní pé ẹni tó pàjẹ́ ẹ̀ tẹ bá gbà láyè kó rojọ́ òun náà níjọ mọ́ o gbogbo wa ti mọ ohun tó ṣẹlẹ̀ àìsàn ọmọdé lórí ìmáàmù ó kù sí i lọ́wọ́. ẹ wo ẹ dákun ṣe rí bó ti rí ẹ bá jẹ ká fi wọn sí wọn sí Ọlọ́run tiwa ẹ afa màlẹ. a àṣe ẹni agbójú lé òkun lé kò jẹ ní agbá ẹ ẹ wo ti da ẹ ẹ wo ẹ̀yin náà làá gbèsè náà fún nǹkan tẹ́ ẹ gbé nú mọ́ṣáláṣí tí ò jẹ́ aráyè pérún ẹ lọ dá padà síbẹ̀ ẹ dá padà síbẹ̀ ṣe ti gbọ́ ẹ wo ẹ̀yin èèyàn ẹ má jẹ́ kí ọ̀rọ̀ àfa malik kó domi sí wa ní ọkàn ẹ wò ẹ já lọ sí Ọlọ́run tiwa ẹ já lọ lè kí n. èmi ti pèrò èmi ti pèrò ẹ já lọ sí Ọlọ́run tiwa ẹ já lọ sí Ọlọ́run tiwa. ẹ má lọ́wọ́ wa. ẹ wa o. bàbá ti kírun tán kí olùtọ́jú ọmọ àti ẹ̀dàkùn ẹ má bínú o ojú ló ń pọn ẹ o ló fi jí gbé o àyàṣọ àṣírí bò ní tí mo fẹ́ ṣe nìyẹn má sọ pé ìwọ kọ́ ló gbé o má sọ bẹ́ẹ̀ o ẹ̀yin ń sọ bẹ́ẹ̀ o ìwọ ló gbé o ìwọ ló gbé o ìpínlẹ̀ apẹ̀dẹ̀ àmọ́ bá ṣe máa bá ṣe máa bẹ́ẹ̀ o lọ́dọ̀ gbogbo ìjọba ọ̀dọ́ padà lọ́dọ̀ padà. ìrírí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ láyé níbi àrìndé ṣóun la máa rìndé níbi àrìndé la máa rìndé níbi àrìndé la máa rí mọ oríṣiríṣi ìrírí ló ń bẹ àní ló ń bẹ ìrírí ìrírí ìrírí. orí mi máa jẹrè mọ́ èè mọ́ orí mi máa jẹrè mọ́ níbi la máa rí mọ́ níbi àrídé la máa rí mọ́ mẹ́wàá ṣẹlẹ̀ láyé àní mẹ́wàá ṣẹlẹ̀ láyé. Eh, eh, eh. ṣú báyé òkùnkùn ń ṣú ó ṣú báyé ayé òkùnkùn àmì gbé òkùnkùn ṣú ó wọ́n ní ọba rínú ròde nínú ìlú. wọn ló máa ń yọ òkú jáde nínú ìlú àlàyé jáde nínú wọn parọ́ pọ́n mi wípé mo gbé engine ní mọ́ṣáláṣí mi ìdẹ̀mú kankan nípa ẹ̀ ẹni tó gbé engine ìwọ lòun ti rí mo fẹ́ kó wá ṣèdájọ́ nítorí pé mi ò mọwọ́ mi ò mẹsẹ̀ nípa ọ̀rọ̀ engine wọ́n dá wípé gbogbo nǹkan tó kọ̀ wípé ká má ṣe mi ò kì í ṣe ọlá gbogbo nǹkan tó kàn nípa fún wa yìí pé ká máa ṣe tèmi sì ń tẹ̀lé mo fẹ́ kó wá wọ láàánú ẹ kó wá ṣèdájọ́ fún ẹnikẹ́ni èèyàn kéèyàn tó wù kó lè gbé ẹ́ńjìnì nínú mọ́ṣáláṣí ìdájọ́ tó bá tọ́ fún ẹni yẹn mo fẹ́ kó ṣe fún un. ọlá muhammad rasulullah sallallahu alayhi wa sallam ọlá kábà ọlá àga rẹ ọlá títóbi rẹ mo fẹ́ kó ṣèdájọ́ fún ẹ nítòun. ibi àrìndé la máa rí mọ́ oríṣiríṣi ìrírí ló ń bẹ àní ló ń bẹ ìrírí ìrírí ìrírí máa ń bẹ. Ah! ṣé wípé bàbá akin fúnra rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ fa wàhálà fún rẹ̀ bàbá akin wọ́n lọ jí nǹkan gbé wọ́n dẹ̀ parọ́ ọmọ yẹn lẹ́ni nílé ọlọ́run. ẹ má jẹ tàn yín ṣé ẹ rí bàbá akin tẹ́ ẹ rìn ìfẹ́ ọlọ́run tó ní òótọ́ nǹkan ó ti gbé ìfẹ́ ọmọ rẹ̀ lékè ìfẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run ò sì fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba kò fẹ́ bẹ́ẹ̀ rárá kò fọ́rọ́gún rárá láṣẹ ní kàlàkù ọ̀fẹ́ kéèyàn ó nífẹ̀ẹ́ nǹkan mi jòun lọ ó wá fẹ́ ọmọ ẹ̀ nìyẹn torí ọmọ ẹ̀ ọkẹ́ ìsọ́nà ọgbẹ́ bọ́ nítorí àlàáfíà ara ọmọ ẹ̀ ó tún wá lọ lè jalè ilé ọlọ́run kan tí wọ́n fi ń polongo orúkọ ọlọ́run ó tún lọ lè gbé sẹ́rí tó wá ṣeun gan ló bí ọlọ́run lójú lọ́lọ́run ti wá ní pé ọmọ tó torí ẹ̀ kẹ̀sẹ́ mi ọlọ́run ọmọ náà ò sì ní jèrè ẹ̀ hmm. ah. fúnra rẹ ọlọ́run lọ́mọ mọ̀ ọmọ rẹ o ọmọ mọ̀ ẹni pé ẹ ọmọ òun o ṣùgbọ́n kò ní sàǹfààní kan ah. eh, bàbá kí ti bá tiẹ̀ lọ eh, àwa èèyàn dẹ̀ máa ń gbà náà ni wípé kọ́lọ́n jẹ́ kẹ́yìn bàbá wa dá àwọn ni wọ́n ṣe tọ́ ṣe ṣùgbọ́n ṣẹ́rọ́ mọ́ ẹ̀jọ̀ mo fẹ́ kẹ́ bá mi fi àdúrà ràn lọ́wọ́ nǹkan kò gbọ́dọ̀ ṣe torí ọmọ dáadáa ni. a ṣètò àdúrà àdúrà ńlá gidi ni o èmi fúnra mi ní wá sílé yín ní wá sí àdúrà náà pẹ̀lú àwọn akéwì láti àwọn àpàjọ láti bẹ̀rẹ̀ òun kọ́lọ́ wo lè bá a forí di bàbá yìí torí bí bẹ́ẹ̀ sí ni bàbá òun tó ti lọ òun o ìyàtọ̀ jẹ láyé ó kéré sí ti ń jẹ láǹkì àwọn lọ́wọ́ bẹ́ẹ̀ ni àmọ́ tá a bá gbìyànjú tá a bá ṣàdúrà ọba aláforíjì lọ́lọ́run oníkẹ́sì ni ọlọ́run foríjì ló sì kẹ́ ẹ̀ a sì gbọ́dọ̀ bẹ́ lọ́hùn fún akin náà fún rẹ̀ kọ́lọ́wọ́ dàkún ń tọ́ ṣẹlẹ̀ ni kọ́mọ ṣe ni tí ó di ègún tí ó di ègún ayérayé tí ó lè pọ́nmọ tiẹ̀ ló tó máa ṣe bẹ́ẹ̀ fún un. ṣẹ̀wárì tó kásẹ̀ rẹ̀ ńlẹ̀ òun náà ni pé akin yóò wá gbìyànjú mọ́sálásí tí bàbá ti dáràn ni yóò wá lọ ọbẹ̀ yóò lọ ní sáré fún bàbá ìmọ̀ọ́nù ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ o bó ti rìn bó ti rìn ní o wọ́n forí jì wọ́n o kọ́lọ́wọ́ ṣàánú gbogbo wa o yóò wá ṣe nǹkan gidi sí mọ́sálásí n tí wọ́n fi ń sọ̀rọ̀ lè yóò rà mí síbẹ̀ yóò tún lé àgbàlá sí yóò ra omi sí mọ́sálásí yóò ṣe gbogbo nǹkan tó bá dáa kódà ó tún lè tún mọ́sálásí nìkun. ẹ wo àbá. tó bá ti ṣèyí òun ìwọ ọlọ́wọ́ lò sí. ẹ wo ṣé ẹ rọmọ yìí hmm. ọmọ tó ọmọ ń tẹ́sọ̀ yìí bó ṣe wà yìí ó máa ṣe gbogbo ẹ̀ torí owó wà lọ́wọ́ ẹ̀ ọlọ́rọ̀ àánú gbà ọlọ́run ṣàánú ẹ̀ ó é lóore ni àbọ̀ òní ṣe akin. alábùkún sí ọlọ́run àwọn bàbá wa tí ọjọ́ ọwọ́ àdúrà tí mi ọlọ́run ìyẹn wọn náà ń jẹ́ ọlọ́ àdúrà wọ́n ní káyọ̀ wálé mahama wọ́n ní káyọ̀ lọ́dọ̀ tóbi. adúgbò ọlọ́run. adúgbò ọlọ́run. iná pàtó pàtó bàbá wa sọ pé tó bá ìdòwú àdúrà wa lélẹ̀. àwa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ni. wọ́n ní àwa tọrọ dáríjì ẹ̀ṣẹ̀ ni. pàápàá jùlọ ajé abdulrahman akànjí tó lọ. pàápàá jùlọ ajé wa abdulrahman akànjí tó lọ. ọlọ́run bá wa foríjì. ọlọ́run bá wa foríjì wọn. gbogbo àṣìṣe rẹ̀. gbogbo àṣìṣe wọn. àmọ̀ṣe rẹ̀. àmọ̀ṣe. ọlọ́run bá wa parẹ́. ọlọ́run bá wa parẹ́. ọlọ́run ká sì tọrọ àdáríjì ẹ̀ṣẹ̀ náà fún abdulrasheed akin tó jòkó yìí. abdulrasheed akin tí mò ń wò yìí tó náà ń wò mí yìí kí wọ́n bá foríjì wọ́n. ọlọ́run kó sábà foríjì. ọlọ́run bá foríjì wọ́n. torí gbogbo ògbésẹ̀ tó náà gbé kó má bàa di èkú ìdílé. ìlú gbogbo tọ́wọ́ náà ṣe má bàa padà di èkú tí ó máa lọ bẹ́ẹ̀ láyáyé. ọlọ́run dá fún sàkóso ìlú wa náà. ọlọ́run dá fún ìlú wa náà. ọ̀hún mi وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله وخيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو لا يقيم إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو لا يقيم أسأل الله العظيم الذي لا إله إلا هو الحكيم إليه أسأل الله العظيم الذي لا إله إلا هو الحكيم إليه أسأل الله العظيم الذي لا إله إلا هو الحكيم إليه أسأل الله العظيم I don't know. yòókù fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o àfi kó ronú pìwàdà o òfin yé wa ó láǹfààní bẹ́ẹ̀ ká ẹ̀ṣẹ̀ wa lórí pé ìrònú pé wàdà kò sí nínú sàárè ìrònú pé wàdà kò sí nínú sàárè ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o kí làǹfààní orógbó ta ní ká pàtó láwẹ́. Yeah àtún ní pé ká jẹ́ ó tún kóró débi mo ṣiṣẹ́ kí n lè jèrè ni ṣebí mo bímọ kí n lè jèrè ọmọ ni Èdùmàrè jọ̀wọ́ máa jẹ́ kí n jìyà tí ò Èdùmàrè jọ̀wọ́ dákun ìwọ lóye bó bá jẹ̀ṣẹ̀ ni mo ṣẹ̀ ọ́ lọ́wọ́ forí jì mí ò yẹ ìwọ kò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú pìwàdà o.